alábàká òòṣà alábàká òòṣà alábàká ooo. ojú oró lé téńté sórí omi lómi ní í ṣe. ọ̀sìn bàtà tó fẹjú kẹ̀kẹ́ sókè odò sódò ló ń jẹ́ bàbá ọmọ ló lọ́mọ agboolé alábàká ló ní nǹkan rẹ̀. ojú oró lé téńté sórí omi lómi ní í ṣe sí bàtà tó fẹjú kẹkẹ sókè odò tòdò ló ń jẹ bàbá ọmọ ló lọmọ agboolé alábàbá ló ní nǹkan rẹ̀ òòṣà alábàbá ń lòòṣà wọn. tòdò ló ń jẹ́ bàbá ọmọ ló lọ́mọ agboolé alábàká ló nǹkan rẹ̀ òòṣà alábàká ni òòṣà wọn. ká pé o. ẹ̀rà ṣọ́ṣà ká pé. wọ́n ká pé o. owó yín ti tẹ́lẹ̀ mm. ìyẹn kò four thousand three hundred but five thousand lè yí. Ah, ẹ̀yin ò ń ṣe wàhálà ẹ máa lọ́ntì tó bá di ìrọ̀lẹ́ ẹ padà wá gba owó màá ti bá yín kó jọ ń gbà yín. méjèèjì àbí. <laughs> màá ti kó méjèèjì jọ. ẹ jẹ́ ra kọ sílẹ̀. ok ẹ tiẹ̀ wà ní ẹ jẹ́ ká sọ̀rọ̀. kí ni. ẹmi ewo Mr. Lawal ó ṣàárọ̀ àárọ̀ kùtùkùtù la wà yàrá ọ̀dẹ̀ lọ́jà ẹ ṣe. ẹ dúró ẹ máa fojú wò kó bóyá mi ò Ah, níṣẹ́ lọ́wọ́ ẹ wo gbogbo ẹjọ́ tẹ fẹ́ rò láàárọ̀ mi ìráyè fún rárá ẹ wo má mi ò gbọ́dọ̀ dé kán rí pé mi ò tiẹ̀ tí tó mm, bẹ́ẹ̀. ẹ tiẹ̀ ṣe dúpẹ́ dúró náà náà ẹ jẹ́ nǹkan tí mo fẹ́ sọ ṣe rí ẹ lè máa wò ó mo kọ láti rọ́ọ̀sù mi polytechnic mo ti ṣetán mo ṣe HND mi mo serve electrical electronics mo ṣe ẹjọ gba tí òṣìṣẹ́ mọ́rùn-ún ló dà mo ṣá láti ṣe nǹkan kan ká fọwọ́ pọwọ́ dà ẹ̀yin náà káà méjèèjì tá a bá lè pa ìgbìyànjú wa pọ̀ ó máa bí nǹkan tó dáa. ó ti yé mi ó ti yé mi Mr. Lawal ẹ wo ibi tẹ́ sọ̀rọ̀ dé ó ti yé mi àmọ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní àárọ̀ yìí kọ́ ni a máa ro gbogbo ẹjọ́ tẹ́ fẹ́ máa rò yìí èmi láti ṣiṣẹ́ ó yé yín ẹ bóyá tẹ́ bá dé nírọ̀lẹ́ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ pátápátá ni kẹ́ wá sọ àbí ṣé ẹ fẹ́ bá owó búrẹ́dì yín lẹ̀ tẹ́ bá dé nírọ̀lẹ́. Ah, sọ pé tó bá gbé mi mú ní búrẹ́dì wílílì máa fún mi bẹ́ẹ̀. kò tiẹ̀ ní ìdẹ má fún mi wílílì ẹ tètè máa lọ ẹ yọlẹ ẹ jẹ́ kí mi pàtẹ́kì màá mi tó dé ṣẹ gbọ́ ẹ tètè máa lọ ẹ ń blọọkì ọjà wọn ò ní mọ̀ pé bó ṣe la fẹ́ ta búrẹ́dì. ok ẹ ṣe kìí mr oda oda mo ti ṣéèkì mr lawa kí ló ń ṣe máa yìí ẹ mi ò gbàgbé ẹ tètè máa lọ. thank you a kì í dúpẹ́ ara ẹni. o ṣe òkú gbogbo ìgbà mi mo sún nǹkan kan wà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ. ok. mo kúkú mọ̀ pé kò sẹ́lẹ̀ mi tí mo fẹ́ fọ̀rọ̀ mi lọ bí o ṣe. i know. wọ́n ti bọ̀wọ́ tí mo sọ fún ẹ pé máa disturb mi ní ṣọ́ọ̀kì sí all the time. Mm. Yeah, yeah, mo rántí. What about him? tí gbogbo ìgbà ló máa ń disturb me máa ní òun like mi òun fẹ́ fẹ́ mi and ó mọ um, first thing to draw attention mi fún mi pé ó wà hard working. okay. and then kì í ṣe pé kò kàwé. okay. kò ríṣẹ́ mi. bó hmm. ṣe ń ṣiṣẹ́ bakery tó ń ṣe. so I think he's got a future and things but you know, I've thought about it mo á wò pé kí n bẹ́ẹ̀ sọ kí n bọ́ Um, it's fine, but um, the first thing is your own feelings. Ṣé o like? Is this someone that um, tó like totally totally work lè wà That's number one. Number two, èmi máa fẹ́ kó fi lọ mọ́ mi. Ṣé o mọ̀ pé nǹkan tọmọ kékeré bá rí lórí igi ìrókò àgbàlagbà orí ìjókòó ló ti máa rìn? tó bá fi lọ mọ́mì wàá tún gbọ́ nǹkan táwọn náà máa sọ nǹkan tí wọ́n ò rí tèmi ò rí i'm very sure pé mọ́mì máa rí so ó ò ní lọ ṣẹ̀ṣẹ̀ gbé because bó ṣe ń sọ̀rọ̀ yìí èmi rí kó dàbẹ̀ pé o ti fall in love pẹ̀lú bọ́bọ̀ náà ló ń sọ̀rọ̀ tó ń díjú tó ń ṣe tó ń ṣe gbogbo ẹ̀ yìí. ah <laughs> maybe i should have done um, a recording so wàá rí bó ṣe ń sọ̀rọ̀ ṣé mo bọ̀bọ̀ yẹn là wá. <laughs> i swear bó ṣe ń ṣe nìyẹn ó ti fall in love but you need to o need láti sọ fún mọ́mi. mo bí mọ́mi ṣe máa ń ṣe tó ọ̀bọ̀ oh. mo láti sọ mọ́ courage kì í sọ fún wọn náà. exactly so sọ fún mọ́mi jẹ́ ká gbọ́ nǹkan tí mọ́mi bá sọ because it's your yóò fẹ́ i can tell. Mm-hmm. níbo ni wọ́n ti rí ìfẹ́ ṣọ́kàn fèsì forehead. in the eyes ojú ló wà. pẹ̀lẹ́ ojú ẹ̀ náà ló máa fi rí gbogbo ẹ̀. mọ́mi ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. ẹ mò ń gbọ́ ṣe nítorí ẹ̀ náà la ṣe jókòó. mami ó ní ó ní ọmọkùnrin kan tí ó ask me out ó lọ́mọkùnrin kan tó ń tó ń dẹnu ìfẹ́ kọ ẹ́ ṣé yẹn ló wá ń sọ ní kọ̀rọ̀kọ̀rọ̀ ṣé ọmọ kékeré ló pe rẹ̀ ni ṣé o mọ̀ pé bó ṣe wà gan o ti tó lé ọkọ lọ àgbẹ̀ ti bímọ méjì mẹ́ta ìyẹn ló wá ń pẹ́ sọ sọ ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ kó jẹ́ kí n mọ̀ tèmi ni pé kó ṣàtìjẹ́yàn gidi. mami ẹni tẹ̀ mọ́ dáadáa ni làwa ò ní. làwa ò ní búrẹ́dì bẹ́ẹ̀ ni màá. làwa ló dẹnu fẹ́ kọ ẹ́. bẹ́ẹ̀ ni màá. ó dà kò sí wàhálà ọmọ dáadáa ni làwa látọdún tí mo ti mọ̀ kò hùwà burúkú rí ọmọ dáadáa ni ó kàn jẹ́ pé èmi àti ẹ̀ nídìí láti ríra ẹ̀ a nídìí láti ríra ká sọ̀rọ̀ mọ́ kì í ṣe pé bóyá mo fẹ́ against ẹ o tó bá ti wu ìwọ láti fẹ́ là wá kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ. ẹ ti gbà máa ń. ṣò wá tó yẹn ni. ẹ ah, ah. ṣe máa máa sọ fún kó wá yọjú. Eh, eh, ìyẹn ló ṣe pàtàkì. ẹ jẹ́ kí n lọ gbé báàgì mi kí n máa lọ ṣọ́ọ̀bù so máa sọ fún pé kó wá yọjú sí. Eh, ó dà ó dà kò burú kò burú. ó dà ó dà ajé wálé ni agbára ọlọ́run. tí mi ò bá ṣe mistake tí bá guest right ó dàbí ẹni tí yóò sọ yẹn lélẹ̀ trust báwo ni my dear àṣe oh, oríire àṣe oríire olóhùn adẹ́sí ìwọ ọmọ tó lẹ́kọ̀ọ́ ìwọ ọmọ tó lẹ́kọ̀ọ́ pẹ̀lẹ́ my dear inú mi dùn pé o ti sọ bí mo ṣe jẹ́ sí o ti sọ fún ẹ mo mọ̀ kó ti máa jẹ́ kó mọ̀ pé ẹ̀gbọ́n òun ni mo jẹ́ ẹ̀ẹ̀kan tí òfin kún ni pé èmi náà ni mo kù fún ní bàbá orí <laughs> bí kí wéètì mi ṣe tó orí mo tó bi tó wájú ẹ̀ náà o ẹni tó wá ṣerú ẹ̀ fí àmì ni èmi ò mọ̀ kí ni ìfẹ́ tí wọ́n ní sí bó ni wọ́n gbé sí ẹni tó lè mú ẹ wá rubí òun rẹ́dí àti fẹ́ ẹ ni èmi wàá mọ̀ kí ló wà lọ́kàn tì mo ṣe ní kí n bèrè má bínú. actually sir èmi àti ẹ ti àtijọ́ sọ àdẹ̀tí ni pé tí n bá ti wá bíi tí mo ti wá mọ̀ bíi then màá lè lọ sọ fún màmí lè. Ah. <laughs> no ìwọ ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ ṣé lóòótọ́ nìkan tó sọ. kò parọ́ kò parọ́ àti ní. tá a bá ti wá síbí báyìí tẹ ẹ bá rí tẹ ẹdẹ accept ẹ kí mi náà lọ sí ilé wọn bá a ṣe jọ sọ náà nìyẹn. ẹ wò lágbára Ọlọ́run ẹ wá pé fúnra ẹ ṣe ọ̀rẹ́ ara yín di alẹ́ ìyàwó mi torí pé ilé wa dùn hàn èmi ni mo lè ròyìn bí ilé wa ṣe rí fún ẹ láti èní ìlọ àti tẹ́wọ́ gbà ẹ wo anytime o lè wọ bí wa anytime o lè pè mí màá dẹ ẹ lóhùn máwọn rí ṣó ti gbọ́ ọdún adé rí ìtọ́jú bíi tèmi lágbára náà. ẹ wo èyí mi fẹ́ máa lọ síbi iṣẹ́ báyìí. ah irọ́ o. torí mo ní afternoon production onírọ̀ ẹ máa jẹun ìyàwó mi ẹ máa jẹun mo ti fi ilé pọ tí mo ti fọ̀nà roka fún yín ẹ jẹ́ kẹ́mi náà sáré lọ ṣóúnjẹ fún yín ẹ jẹ́ kí lọ ṣóúnjẹ mò ń bọ̀ ìyàwó ẹ jẹ́ ìtẹ̀lé yín ọ̀rẹ́. ó yẹ kó mọ̀ pọ̀rọ̀ tèmi àti ẹ̀ ló lè yẹra òun ò ní gbà má bá ara ṣẹlẹ̀ kó ara ṣẹlẹ̀ kó. ọkọ ìyàwó <laughs> ó yẹ ẹ lẹ́nu má jẹ́ ó yẹ ẹ lẹ́nu a ti fẹ́ dìkan náà báyìí nígbà tọ́lọ́run dẹ̀ ti kọ́ wípé inú ilé mi báyìí ló ti máa já òdòdó ẹ̀yẹ tiẹ̀ a ti dìkan náà àmọ́ bá a ṣe wá fẹ́ dìkan ó yẹ ká mọra wa délédélé níbo ló ń gbé. for now ibi tí mo ti ń ṣiṣẹ́ ni mò ń gbé ní bakery so mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọlọ́run máa ṣe ibi tó tiẹ̀ máa lè táwọn méjèèjì máa lè gbé tó máa fi wá lọ́kọ̀ balẹ̀. ó mú pé bakery ló ń sùn. bẹ́ẹ̀ ni torí. láti ọdún tí mo ti mọ̀ ẹ́ yẹn. ẹ ẹ mọ́mì ó. ó já sí pé ò nílé. ẹ pẹ torí iṣẹ́. ẹnu mọ́mì ó ti fẹ́ gba apartment. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi má wọrí ó ti yé mi. ó mì pé ìrìn yẹn ṣìkò ẹ̀kan o tí yẹn dẹ̀ ṣe pàtàkì ní kíákíá hmm, bó bá ṣe máa jẹ́ ìyàwó ẹ̀ á jíṣẹ́ fún un ṣó ti gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe ra yín lálejò. ìgbà tí màá sọ pé òun gbé bakery ibẹ̀ yẹn wá ti pọ́lì iṣẹ́. ó máa béèrè mi tí ah. if the action wọn ti change. ìwọ ní sùúrù tí má bá wọn sọ̀rọ̀ máa mọ bí wọ́n ṣe feel gangan nípa ẹ̀. <sighs> it's okay ìwọ wa máa lọ sóò máa lè bá wọn sọ̀rọ̀. ìjọba mi bẹ̀ wọ́n jọ ìṣègùn mi náà mú un fẹ́ gbé bakery. má wọrí máa bá wọn sọ̀rọ̀. òòsà alábàká o. òòsà alábàká o. abiyamọ yìí pọmọ àìjẹ́ o. bàbá o mo dé o mo tún pè yìí bá a ti pe tàwọn ará àṣáájú ẹ wá jẹ́ wa o bẹ́ẹ̀ bá ń bẹ nípò àbísí ẹ máa dé bẹ́ẹ̀ bá ń bẹ ní àwísẹ̀ ẹ máa bọ̀ ọmọ rẹ ló wá wájú rẹ o lábàká o kúnnukún bà lóòlé ojú tó lé ojú tó kó ẹ dé o. ẹ káàbọ̀ ẹ kú rìn <laughs> bàbá ti dé bàbá mi ti dé làwọn àìfẹ́ mọ ọlọ́mọ láìṣòro olóró ibi àwa ti ń fọmọ fọkànlá wa yìí o gbogbo wọn bá ti ṣe ní àìpọ́tán ẹ̀yìn pa tí ń ta ayẹyẹ ni tá a bá sì ti dé yìí ọmọ wa ó béèrè ohun tó bá wù lọ́wọ́ ọkọ tó bá ti wá wù bàbá mi ọkàn fàṣẹlẹ̀ ehun tó bá wá fẹ́ kó o béèrè lọ́wọ́ ọkọ rẹ nísìn ọ gbọ́dọ̀ sí fún ọ bí ọba sì ní lè ṣe kó náà sọ sọ lójú bàbá mi. nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi tèmi àti ẹ bá ti fẹ́ra wa o ò ní fẹ́ obìnrin kankan lé mi o ò dẹ̀ ní bímọ kankan síta yàtọ̀ sọmọ tèmi àti ẹ bá bí. <laughs> ṣé kò jù bẹ́ẹ̀ lọ <laughs> tí n bá fi obìnrin mi lé ẹ àbí mo bí ọmọ kankan síta tí ò ń ṣe ọmọ tiẹ̀ sẹ́ kí òṣà yìí kò fìyà jẹ mí kí ilé mi ọ̀nà mi kí gbogbo ẹ̀kọ́ dàrú kí gbogbo nǹkan tí bá dáwọ́lé kó má jẹ́ sí rere torí pé sẹ́ni mi ò sì sọ nítorí pé ṣàṣà ni obìnrin tó máa nífẹ̀ẹ́ èèyàn dénú táì tí fẹ́ra tó dé mú mi wá síbi tí màá ti ṣoríire ó ṣọ̀wọ́n èmi ò tiẹ̀ jẹ́ dọ́wọ́ ẹ̀wò láṣà ọlọ́run má jẹ́ rè ṣé kò sí nǹkan mi tó tún fẹ́ béèrè. well mo mọ̀ pé ọkùnrin ò lè ṣe kó má ṣe ṣe ọkùnrin so mo fún ẹ láàyè kó ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe pẹ̀lú obìnrin àmọ́ hmm. làwa ò gbọ́dọ̀ fẹ́yàwó lé mi ò dẹ̀ gbọ́dọ̀ lọ́mọ kankan síta. gbogbo ẹ ṣé wàá rí ọkùnrin sọ pé ọkùnrin lè ṣe kó má ṣiṣẹ́ ọkùnrin irọ́ pátá ni ọkùnrin tó bá ti ní iṣẹ́ lọ́wọ́ tó ń ṣiṣẹ́ lóòrèkóòrè tó dẹ̀ rí owó mú wálé tó ń tọ́jú ẹbí ẹ̀ kí ló tún wá ń ta kí làwọn ẹni tí bá lọ bá ń ta iṣẹ́ ọmọ fún mi lówó ni ṣe mi mo lówó ilé mi mo dẹ̀ ń gbé bọ̀ tí n bá dọ́rú ẹ̀wò tí mo ti ẹ̀ dì mọ́bìnrin mi tí mo dẹ̀ ní nínú pé torí ìfẹ́ ni mo ṣe ń dì mọ́ tí mo fẹ́ à kó ṣàì kó bà gbogbo nǹkan mi jẹ́ kó kílẹ̀ ayé mi kó dojú kó dorí kodò kí iṣẹ́ ọwọ́ mi kó bàjẹ́. ó bàbá bàbá ń gbọ́. ní sòrò làwa ni àfogun mọ̀yàn bí o sórí bó ti sọ ọ̀sọ̀ tiẹ̀ ni bí ọba náà lọ́rùn ọ̀làǹfààní àti sọ tiẹ̀ gbogbo nǹkan tí mo sọ pátápátá nínú ìfẹ́ tí mo ní sí ni mo dẹ̀ ní ìfẹ́ àìṣẹ̀tọ̀ tí mo ní dọ́kàn sí ni tí mi ò dẹ̀ lè dá títí ayérayé èmi àti àwọn alòra wa pẹ́pẹ́pẹ́. ohun tó sọ tí ọlọ́run kò tẹ̀lé lọ́rùn. èmi náà ò ní ní ìkankan ṣe pẹ̀lú ọkùnrin mi mọ́ tá bá ti fẹ́ra wa. tó ẹ ó ti tán ìyá wa. bàbá. ẹ̀yin lẹ́lẹ́rìí o. <laughs> bàbá lẹ́lẹ́rìí tó òòṣà alábàká o wọ́n ti wí gbogbo ẹ̀ lẹ́ti gbọ́ kí wọ́n tó wí gan ẹ ti mọ̀ ẹ wá jẹ́ kọ́kọ́ rí òrí ná ẹ jẹ́ kó rí lò ẹ jẹ́ kó rí jẹ ẹ jẹ́ kó rí mu kóhun náà mọ̀ kóhun fi ọmọ nílé wa yìí òòṣà máa sìn wọ́n lọ gbogbo bí tí a bá ti lọ máa sìn wọ́n lọ ìwọlẹ̀ nìkẹta wọn òòṣà alábàká o òòṣà alábàká o òòṣà alábàká o ẹ dé o ẹdẹ o ẹdẹ o àrètí àbẹ kò gbọ́dọ̀ ráhùn owó kò gbọ́dọ̀ ráhùn ọmọ ah, ẹyà yìí wọn máa dà sí ọkọ rẹ lọ́wọ́ bọ́ọ̀ bá ti á ń dà sí lọ́wọ́ kọ́ ọ máa bù ọmọ tẹwọ mi à ọwọ́ méjèèjì lọ ìgbàre rẹ ayọ̀ rẹ ẹ máa dà kọ mọ wọn. gbogbo ohun tó o bá dáwọ́lé a máa yọrí fún mi iṣẹ́ òòlù tíṣe lọ́wọ́ ọ̀nà á là fún ẹ ò ní ṣàṣedànù ò ní gbówó tì gbogbo ibi tó bá ti ń wáṣẹ́ iṣẹ́ a máa fún ẹ ò ní ṣubú dànù ò ní báráyé fọwọ́ tì ẹ. má bínú jáde pé mo dẹ̀ dúró kí ló ṣẹlẹ̀ ojú ẹ yóò dára. ẹ ẹ wo ọkàn mi ló kọ̀ ra dàrú díẹ̀ mo dẹ̀ pé ẹ̀yin nìkan náà lè gbà mí báyìí. no uh, uh why not. Um, ọ̀rọ̀ ọmọ tí mo mú wá tí mo ní mo fẹ́ fẹ́ ni mo wá bá yín sọ. Um, since ẹ̀pà tiẹ̀ ti fẹ́ marry nsìn so èmi àti ẹ wá àsọ̀rọ̀ cause èmi ò ní nǹkan kan hustling náà ni òun náà dẹ̀ rí òun náà hustling òun kọ́kọ́ fúnra ẹ̀ wá ní òun ní owó lọ́wọ́ pé owó yẹn bóyá tá a bá ṣàwákùn kí n fi bẹ̀rẹ̀ business mi mi ò kún mọ kankan náà ju iṣẹ́ bakery náà lọ pẹ̀lú gbogbo òwe téèyàn kà òrìṣẹ́ gidi àfiṣẹ́ lé búrẹ́dì so mo gbàtà ṣáà sọ̀rọ̀ ṣáà mọ̀nà kéé àìdíà gidi ló mú wa kò dẹ̀ sí nǹkan mi ò lè dá ẹni tí ń ṣe mo ṣe ni pé kí wọ́n á rí yín a ní kó tí wọ́n á rí fún yín gangan ni eh, problem torí mo wò pé bóyá kí n ní bakery tèmi so kì í ṣe bóyá mo ń ṣiṣẹ́ fẹ́ anybody eh, ìta máa ṣe fọ́gà nǹkan tó bá rí ló fún wa ìrìnà kì í ṣe pé owó tó ń lọ déédéé lọ bẹ́ẹ̀ ìjọta bá ní ṣọ́tẹ̀ ìtọ́jú ọba lọ dáadáa náà ó máa affect àwa but tó bá pè mí mo ní màá mọ̀ pé tèmi ni nǹkan tí bá rí àjọ máa pín ṣùgbọ́n problem kan tí ó ń dà mí lọ́kàn rú gangan òun ni bakery but okay fine tí mo bá tiẹ̀ ní mo fẹ́ ní bakery tèmi bó mo fẹ́ kọ́ sí mi ò lówó lẹ̀ ni mo ṣe ní kí wá báyìí pé ilẹ̀ mú mi wá bẹ́ẹ̀ ni bóyá tẹ bá tẹ ṣe lè yọ̀ǹda ẹ̀ fún mi ná kí n kọ́ bakery tèmi síbẹ̀. Si bàtà bá dẹ̀ ni làwọn máa fi manage tọ́lọ́n bá dẹ̀ ṣe tọ́lọ́n fi àmì sí a lè wá sọ̀rọ̀ pé kí o bóyá kí n ra ni o àbí mo ti ní ilẹ̀ míì tí mo tún fẹ́ move lọ torí ẹ̀ gbogbo mo ṣe ní kí wọ́n á bá yín. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ danger kan wà nínú nǹkan tó sọ ètò wúre hmm, bóyá tí n bá tàn mọ́lẹ̀ sí bóyá wàá rí nǹkan tí mo dára sí ṣùgbọ́n kí Yorùbá sọ pé alákàrà kan kò kí n fẹ́ kẹ́nìkejì ní mo ń wo bí ọ̀gá ẹ̀ ṣe fẹ́ fail because irinṣẹ́ ló jẹ́ fún so ó máa feel bad pé o tiẹ̀ fẹ́ lọ o tún wá fẹ́ ní bakery. ẹ o mi ò rò pé ẹkọ lè rò bẹ́ẹ̀ rárá because nǹkan rẹ ni ni mo lọ ṣe ọ̀gá tó bá yẹ pé ọjọ́ ọ̀gá gidi tó rẹ́pọ̀ mọ́ ẹ̀ progress tó lọ ṣe nǹkan ó yẹ kí inú wọn dùn sí ni tó bá yẹ pé inú wọn á dùn sí ni tó ní wọn fẹ́ kémi náà lọ ṣe rere bẹ́ẹ̀ ó bẹ́tà kí akókó tó kákó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ilẹ̀ tí wọ́n rèé àárín ìlú ló wà tọ̀dọ̀ ti wá ọwọ́ ọnú ni bẹ́ẹ̀dì wọn kò dé ọwọ́ ọnú so tẹ̀m bá ara ń ta fáwọn èèyàn kéréje kéréje tó wà láyé agbègbè tí ilẹ̀ wa wà kò yẹ kó dẹ́ ìbínú fún wọn. ìfà àtọ́lọ́ má jẹ́ kí o sọ̀rọ̀ tán ìfà ò dáhùn ọ̀rọ̀ yẹn lébi pé inú mi dẹ́dùn ìfà gbogbo àyà tèmi gan tó ń já tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọkàn mi balẹ̀ ìfà tó bá tiẹ̀ wá sọ pé òun tiẹ̀ fẹ́ gbógun dìde èmi gan ò ní fojú rẹ wo ìwọ ò lè expect kí àbúrò mi fẹ́ ṣoríire kó wá ní àfikún sìn ẹ̀kú gbà tó kì í ṣe family wa tiwari lórí ilẹ̀ tí mo sí ìyẹn ló kéré jù ìfọ àbòyè sọ inú mi ní láti dùn ni sì ni pé torí ibi tó wà ní láti yí ọdún yìí tá ò ṣe nǹkan kan sí àwọn ọmọ onílẹ̀ wọ́n lè gba òkú tó ní ká tó wà tó ra. bẹ́ẹ̀ni. so bọ̀ tí wọ́n bá ti ń ṣe kankan lórí ẹ̀sìn kò sẹ́ni bọ̀dọ̀ tó ní wàá bá ẹ mọ́ so tó bá jẹ́ pé lẹ́yìn ni problem mo ń yọ̀ǹda fún ẹ tí mo ah, ti mọ̀. ẹ ṣe gan san ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan. Ah, tọ́lọ́mà tó ajẹ́ kó gbèrú nǹkan tó bá wò kó yẹ kó ṣe. báwo ló tó ṣe yọ ẹ ṣe yọ ṣe ọmọ àti nǹkan. ìyẹn ló wá jẹ́ kójú ẹ. ẹ wo ó dà mí lọ́kàn orúkọ mo wọ fún mo ti fẹ́ nílẹ̀ mi ò nílẹ̀ mi ò. wọ́n lè láti dúró de ìjà tó sáré lọ jà. bẹ́ẹ̀ ni màá tẹ̀ fẹ́ jẹ màá fẹ́ jẹ ẹ̀gúsí wọn yẹn. pẹ́ àbí. inú kò pẹ́ náà tí mo dé. ok ó mọ̀ kí mo sọ fún ẹ pé april làwọn tenant máa sanwó gbà owó náà ni six hundred thousand èmi ìbá tiẹ̀ ti wá gbé fún ẹ lánàá but eh, ọmọ tó tẹ̀lé ẹ wá yẹn ọmọ you don't know who is who torí ẹ̀mí ṣe gbé fún ẹ lánàá. ṣé o ti orílẹ̀ tó wá láì tí a lè gbé ni. àwọn ọ̀kílẹ̀ tó ń ṣòro bí èmi ṣebí mi àti ẹ ti jọ jókòó àti sọ̀rọ̀ pé òkè o business la máa kọ́kọ́ ṣe nígbà tó ti sọ fún mi pé ẹ̀gbọ́n ẹ̀ ti agree láti fún ẹ nílẹ̀ then mo wò pé ta bá rí owó ilé gbà ká lọ fi bẹ̀rẹ̀ something. ok alright o ṣe gan in fact mi ti ẹ̀ mọ̀ tí mo fẹ́ sọ inú i'm short of words o ṣe gan wọn náà rálá nù <laughs> àdàpọ̀ pẹ́ fúnra wa àmín èṣù níyàwó o àmín èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní bọ́ sáàrin wa o àmín àwa náà dẹ̀ ní dọ̀tá ara wa àmín àmọ́ bára wa kalẹ̀ <laughs> àmín <laughs> and then ṣòrí nǹkan tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí má bẹ̀yàn sọ o hmm. èèyàn kì í mọ èèyàn tó ń dunnú sí nǹkan téèyàn fẹ́ ṣe àmọ́ bí ọ̀gá ẹ ṣe máa tèkẹ́ so èmi máa advice pé kò jẹ́ ká ọ̀rá ṣe ní lókè until everything is ready gbogbo aláǹgbá ló danú délẹ̀ àmọ́ ìtinú awọ fẹ́lẹ́ báyìí ló dẹ̀ bónú àṣebi so let's just do what we have to do tí iṣu bá ti jiná àwa pé everybody kan wá bá wa jẹ. Ah, ok èmi náà ti ṣe tán mi mo wà ní pé bóyá kò mu drink but torí owó mi ì fẹ́ jẹ́ kí n ra. kí ló dé tán má wọrí ìwọ kan gbé dání ṣé bí mo gbé débí ni má tó ń bọ abẹ́ aṣọ. àbí ibi síbi abíyáwó ni mọ̀ kí màá wá gbé lọ́wọ́ gẹ́gẹ́ torú jẹ́ wọ́jọ́bìnrin ni ìwọ báyìí mo ṣe máa lọ rèé wọn ò ní mọ̀ wọn ò ní mọ̀ jàbí sábíyá jàbí sábíyá ọkàn mi ò balẹ̀ pẹ̀lú ẹ̀ mo ti mú mi Mo, wa pa mo ibi ò ti ẹ̀ pa nínú. No? ibi ọ̀pá mi já tètè máa lọ já lọ já lọ mo sanwó yìí lọ. kí ló dé ṣe torí owó eh. ó yá já lọ já lọ. kò lè yẹ ọlọ́rọ̀ mi tó bá yẹ ń kán ilé ajó tó bá yẹ nǹkan olè ajá tó bá yẹ nǹkan kò sóhun tí ò lè ṣe. ẹ má já kó yẹ o. àdéhùn wa. tẹ́ ẹ bá bẹ́ẹ̀ o. àṣà ṣe lẹ́dùnmáre ó ń forí jì ní. hello honey. hello there. mo ti go through books wọn bí báyìí. for twenty fifth and twenty um, sixth yes twenty fifth and twenty sixth um, ó balance Eh, but wọ́n wá ń béèrè pé àwọn ní flower. Mm. but mo ti issue check fún wọn pé kán lọ rà. wo má jẹ́ n parọ́ to yẹn stress tó wà lọ́rùn mi báyìí ó pọ̀ o mi ò lè gbé calculation. ẹ whatever tó bá ti san. ìwọ ṣáà dì mú gba everything sọ́wọ́ you do me a favor. kò bá jẹ́ one million kò bá jẹ́ one point five tó bá tó bá ti sẹ́yìn wọlé jọ nítorí ọlọ́run Send dẹ̀ sí mi. because mo wà mí báyìí àwọn ará bílẹ̀ ti pàṣẹ lọ gan. in fact tí n bá lè ṣẹ́tù lọ́rọ̀ owó ẹ̀ in the first week of next month ó yẹ ká bẹ̀rẹ̀ sí operate a bakery. Um, má worry má make sure pé mo send owó yẹn sí ẹ. ok ok ó ṣe gan. ok darling pẹ̀lẹ́kùṣẹ́ ayọ̀ ló máa yọrí sí bye my love bye. ah ọmọ um, kí ni kíni kásìn tí a ṣe ẹmọ kan ti tú pákó ẹ ẹyin dẹlẹ ló méjọ sí yín gan so mo fẹ́ kẹ́ wá wò kó tó ṣe kí máa ṣe finishing touch sí. ó máa wá wò máa wá wò ẹ bọ̀ sórí níbi òkè bí edge tẹ ṣe bí step yẹn tó yọ síta yẹn níbi igun ilé tẹ ṣe tó yọ yẹn mi láyẹ kíní ẹ ti ṣàpùjọ ó gùn síta débi pé anybody tó bá ń bọ̀ tó ń gun step bọ̀ tí ò bá wà careful nínú kó fi o àwùjẹ kó fi gbà tàbí kó fi ju igun orí kó fi gbà mí ìdẹ̀fẹ́ so ẹ try láti wá nǹkan kan ṣe síbẹ̀ yẹn. ẹ ṣe àwọn iṣan yẹn ṣe àmà ní láti kọ́ tiẹ̀ díẹ̀ ni but design ta tó wà nínú sketch wa bó ṣe rí nìyẹn. ẹ kò mátà ẹ work on it mi ò lè wá máa ní gbèsè mọ́ gbèsè káwọn yẹn máa ṣiṣẹ́. all right uh, eh, no decision tí yín ni ah, ah, ah, lọ́pṣọ̀n a máa ṣe yẹn so ẹ má pẹ̀sà ẹ má pẹ̀sà so that iṣẹ́. àwọn èèyàn mélòó ló wà lórí ní site. ẹ eh, out of eighteen mo ṣe relieve bíi seven for now. so mélòó làwọn tó wà bẹ́ẹ̀ eleven okay màá màá màá rẹ̀ sàn. all right sir all right. Mr. Lawal ṣé òun supervisor yín kọ́ mi ń gbọ́ lẹ́ǹkan. ẹ ó ṣe kúrò bíbá ìsìn náà ni. I thought as much. ẹ ṣé kò sí. owó tẹ́ni kì í sẹ́ǹdì sí wọn ń gbà yẹn ṣé ọ́dẹ sọ fún yín páwọn padà rówó yẹn. <laughs> kó o má ro owó kó o má sọ̀rọ̀ ó ti rí ìyẹn tó yẹ pé ó láìkó owó ju ẹ̀mí ẹ̀ lọ gbogbo ẹ̀yà rẹ̀ báyìí ó lè sọ́dọ̀ owó <laughs> tí ò bá rówó ó máa kú ó ti rí eh, but ṣé mo tún ṣẹlẹ̀ eh, wàá bá mi get drinks tó tutù dáadáa oríṣiríṣi wàá bá mi kó fún ìyàn eleven so òun máa wá padà ó máa bẹ ó máa kó fún wọn ṣó ti gbọ́. kò ní ìdìkọ wa èmi gan lè kó lọ náà ìgbà ah. mélòó ṣe bíbẹ̀ yẹn eh. màá sáré kó lọ. ẹnìkan kó six hundred bags of cement wá fún mi bóyá rọ̀ lẹ́yìn tàbí láàárọ̀ ọ̀la mo fẹ́ kó bá mi kà kó pé six hundred tó bá dín ẹyọ kan check ti má fún ẹ má fún but tó bá ti pé six hundred bá mi kó bá mi fún check yẹn tó bá wá ní ẹ àwọn kò kọ̀ bọ̀ lẹ́tà tó bá kò dé tó pé pérépéré nìkó tó bá mi fún ní check tó ti gbọ́. kò sí wàhálà bàbá ti débi ṣá àwọn àtẹ̀tù tẹ̀ ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ tó ṣe ìwọ ni náà. <laughs> so kí lẹ fẹ́ jẹ ń sìn bóyá kí n bá yín rà tí n bá fẹ́ lọ bá yín drop àwọn drinks yẹn. mi ò really like oúnjẹ ìyá yẹn ó pọ̀ jù the last time tí mo jẹ but mi ní mind o ẹ̀fọ́ tó ṣe mí báyìí tó ń jẹ ní tí mo test bẹ́ẹ̀ yẹn tó bá lè bá mi ṣòro ẹ̀ kó dẹ̀ bá mi ro sẹ̀mọ́sì ah, ah, màá prefer ẹ̀. kò sí wàhálà I'm at your service màá bá yín ṣe dáadáa gbogbo àwọn oríṣiríṣi tí mi fi sí. bá mi fi sí bẹ́ẹ̀ o get <laughs> o wá ṣeré <laughs> all right now eh, yeah, okay. mi lè padà wá ṣe àtún àwòyàn. o lè yẹ ọlọ́rọ̀ mi ibi agbẹ́fọ̀hún sí kò lè yẹ o lè yẹ ọlọ́rọ̀ mi o lè yẹ ọlọ́rọ̀ mi ibi agbẹ́fọ̀hún sí kò lè yẹ. I'm so tired. Ah! Lawal, ọjọ́ wo ni gbogbo eléyìí bẹ̀rẹ̀ sí ẹ̀? Ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní rìn dé òru? Gbójú sókè kó wo iye aago tó ń wọnú ilé yìí wá. Táìmù ti lọ gan ṣá. Táìmù ti lọ gan ṣá. O ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé táìmù ti lọ gan ṣá. Wọ́n stress ó pọ̀ gan-an ó ṣàmọ̀ pa bakery ìbàdàn ó mú try láti lọ mọ́nítọ̀. so torí pé o ṣí bakery nìbàdàn sìn ó yẹ kí bakery tèkó kó sọ́fà. Ah, ah, báwo ló ṣe máa sọ́fà you are there wàá ṣe náà i know you are capable that's why. ó oh, jọjọjọ lawal má fi i am capable má fi kó mi lómi ọbẹ̀ jẹ aren't you supposed to be here with me aren't you supposed to be supporting me ṣé mi nìkan ló yẹ kí n máa rán bakery èkó ni kò ń ṣe ìwọ nìkan máa yọjú sí èkó náà. these days tó bá ti lọ báyìí wàá lọ fámíyá tó bá tún máa lọ fẹ́ padà wálé báyìí òru ló máa fi dé eh làwa o. ìwọ náà mọ̀ pé mi láàkì máa rìn lóru it's the situation of things. ó ti yé mi ọ̀rọ̀ ẹ yé mi. oh babe i'm tired. oh. ọmọkùnrin yìí máa gbọ́dọ̀ jẹ́ nǹkan tí mò ń rò ló ṣẹlẹ̀. làwa. kí ló sọ pé ó ṣẹlẹ̀ gangan. ẹ mọ̀ pé ọlọ́run gbàdúrà èmi àti làwa. in fact adúpẹ́ lọ́dọ̀ lọ. èmi àti ẹ̀ wá jókòó àwa agree pé a fẹ́ broaden horizon to her so a. Uh, I decide pé ká ṣí another bakery sí Ibadan. so làwa ò máa lọ sí Ìbàdàn lóòrèkóòrè and then normally tó bá lọ sí Ìbàdàn ó máa padà dé ní two days after but mo wá ṣàkíyèsí pé lẹ́jọ́ mẹ́ta yìí tí làwa ò bá lọ sí Ibadan. ó máa lọ two weeks kò ní wálé ó wá tó ká máa pè kó má gbé kọ́ọ̀ bẹ́ẹ̀ bá text ẹ̀ kò ní respond ọjọ́ tó bá ya láti wálé ló máa wálé eh, mo ti ní pé kí n kí n dákẹ́ pé ó máa change ó máa change ṣùgbọ́n mo á ti mú mọ́ra débi pé kò ṣe mú mọ́ra mọ́ mo á wò pé ah làwa olókùn dì ó lẹ́ni tí mo lè fẹjọ́ ẹ̀sùn òun ni mo ṣe ní pé kí wọ́n á sọ fún mi. o ṣe máa dẹ́ sórí ibi tó bọ́rọ̀ yẹn dé yẹn ìṣe nínú mi dẹ̀ ń dùn sínú tó bá notice wá rí pé mo smile n tó ń pè lọ́kùnrin nìyẹn. ó kẹ̀tẹ̀ o bó ṣe ní tí o gbé o ń struggle definitely o ń struggle ni ṣùgbọ́n àti òun wò pé gbàrà là ń búra òbóyè sọ yẹn wọn lọ wá tó stage kan wọn pẹ́ kó tó dé tiyín náà ló ń ṣe ọlọ́mọ jẹ́ kéèyàn jìyà rí. Ah, làwọn àti jìyà gan so tó jàjà rí opportunity pé ok iṣẹ́ rẹ̀ tí wọ́n bá ṣe lè máa lówó òun ló ṣe é ṣe mo mọ orú àbúrò tí mo ní oh no no no no no òun ṣiṣẹ́ yẹn débi pé kí wà àti at the end of the day kẹlẹ̀ jọ wà ok kówó yẹn pọ̀ kẹlẹ̀ wà ok tí yẹn ló ń ṣe tí yẹn ló ń ṣe. ọ̀nkú <laughs> mo mọ làwa ọkọ mi ni tó bá jẹ́ pé èmi ni mò ń pe lawal tí ò gbé kọ́ mo lè rò pé ó kàn fẹ́ overlook ẹ ni àmọ́ àwọn tí lawal ń bá ṣiṣẹ́ wọ́n á máa pè é kò ní gbé kọ́ àwọn yẹn á pè mí pé madam ẹjọ á pè ọ̀gá ọ̀gá ò gbé kọ́ lẹ́ bá wa pè wọ́n kàn gbé kọ́ èmi náà á tún pè máa text ẹ̀ lawal ò ní acknowledge ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá rí ibi tó ń lọ ẹ̀fà ò jẹ́ kí n délẹ̀ náà ni àwọn ibi tí mò ń lọ náà nìyẹn pé èyí tó ṣe tó worst jù láyé ẹ̀ òun ni pé báwo ṣe máa pè é tí ò ní gbé kọlẹ̀ even kó miss call yẹn tó bá rí padà ẹ̀ tó ẹ̀ pè padà náà ó àánú ìyẹn wrong ìyẹn wrong hmm, ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni in fact tó jẹ́ pé tí ò bá ṣọ́ra àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì ni bọ̀ eléyìí tó ṣe ṣe máa bẹ̀ ṣe forí ẹ̀jẹ̀ kò ní ẹ̀ bá ṣẹlẹ̀ mọ́ because nsìnsìn máa bẹ̀rẹ̀ sí ní pẹ̀ jẹ́ ká wá sọ pé máa expect kọlu ẹ bóyá in the next three hours tó bá wá rí wàá rí tèmi máa sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún ẹ gbogbo eléyìí tó ti ṣe ẹ̀kọ́ foríjì tìyín ló ń bá kiri ṣùgbọ́n pé o ti ẹ̀ pé yẹn níbo náà ti ń ṣerú ẹ̀ èmi gan lè bínú làwọn àti mọ̀ òun gan lè bínú ká ní òun ló ń pè wọ́n náà tí wọ́n náà gbé ó máa bínú so wrong so o máa bínú máa dájú gbogbo nǹkan tó bá ṣe fọ̀ náà foríjì ó ti yẹ. mo ní kí wàá fi tó yín létí. ẹ má lọ má lọ ó lè lọ́wọ́ àjẹkùn pèyà lé wa ẹyẹ ń gbé òun sùn ní jákèjì jákèjì jákèjì sẹ àníkò jákèjì jákèjì jákèjì jákèjì. baby o ti freshen up tán can't you see you look better. fact ara mi nù ah, bọ̀túrí mo ti má jáde sìn ó ṣeé ṣe kí n má padà síbi. Si kí n máa gbà bẹ́ẹ̀ lọ sẹ́kọ̀ọ́. èkó kẹ̀ ìgbà ó lọ sì dénà rárá o ò lè lọ sẹ́kọ̀ọ́. ẹẹ two weeks mo ti lò pẹ̀lú ẹ̀ ń bí ibà ẹ̀ tá à ń fi bakery kẹwọ́ adẹ̀bọ̀ pé nítorí tí ẹ̀gan náà la ṣe ṣe bakery síbi mo fi ìyàwó àtọmọ lọ lé let me go home and check them too wọ́n pè mọ́mìs mi jẹ́ ti ẹ̀ yọjú kó tiẹ̀ káwọn náà ti ẹ̀ rí mi kọ́ jẹ́ ń bẹ̀ you know and I will still come back and meet you. ìyàwó àtọmọ bóun ṣe jẹ́yàwó lèmi náà ṣe jẹ́yàwó náà. kò bẹ́ẹ̀ jà èmi ò dẹ̀ bẹ́ẹ̀ jà sí ìyàwó ni ẹ but at least jẹ́ kí n rí ìyàwó tọ̀hún ìyálé ẹ wo bá ń kó bàtà kó dẹ̀ fún mi ní body spray kí tó lu ọwọ́ aṣọ yìí. ó lè yẹ ọlọ́rọ̀ mi ó lè yẹ ọlọ́rọ̀ mi ibi agbẹ́fọ̀hún sí kò lè yẹ kò lè yẹ ọlọ́rọ̀ mi ẹ̀rọ ṣé kò sí. Ah, ó wà díẹ̀ mà ó kàyéfì lákan ṣẹlẹ̀ lónìí bí mo ṣe dé site ni mo tó ti gbé cross sẹ́nu ọ̀nà ni mo wo àwọn táwọn ń bá wa ṣiṣẹ́ lẹ́gbẹ̀gbẹ̀ ah, mo ní ẹjọ́ kí ló ṣẹlẹ̀ anybody lè sọ̀rọ̀ mo wáyé láti gbéra lọ sí town planning office wọn pé kí ni nǹkan tó dé tó fi gbé cross síwájú ẹnu ọ̀nà làwọn ẹ̀ náà wá sọ fún mi lọ́bẹ̀ sí ní gbé notification jáde fún mi pé for the past seven years wọ́n ti bá àwọn tó nílẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ issue. Wow, wọ́n Ah, but that rẹ̀ pé kí ló lè máa fà máa níbi pay. Oga. ọ̀gá mo try nọ́mbà Oga. ó only go for píkẹ́ ni o mo á wòye wọn tún lè ṣe o wọn á níbi akínkù máa bọ̀ kí wọ́n á bá yín nílé mo ṣe dé yìí báyìí tó lè understand. Titi, fẹ́ jẹ property tiwa. ó yá mi náà lẹ́nu. No even in the next two weeks motion ṣe ń wò àwọn á demolish ẹ̀. kò lọ́nà. ó rìn kò gbé ni. gbé náà. same thing tèmi náà ti ń ṣe ládàrọ nìyẹn wọn píìkì kọ mi rárá. ẹ̀yin ẹ máa ẹ máa ẹ ẹ mẹlẹ ẹ lè máa lọ ntì ẹ máa padà sí. àbí kéde fi àwọn kinní ẹ hàn yín. no no no no no ẹ má wọrẹ ẹ̀yin lè padà síbi iṣẹ́ ntì. Oh, ok ok ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́. nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí kí ni ta ṣe ṣe property ta ṣe ṣe ra làwọn àna òun gan ni mò ń pè pèpè ni ò gbé ah, kọ́ọ̀lì yìí ọlọ́run má máa jẹ àríkò ṣe dáadáa báwo la ṣe fẹ́ ṣe léyìí báyìí ah, lè yẹ ọlọ́rọ̀ mi ò lè yẹ ọlọ́rọ̀ mi ibi agbèfò sí ò lè yẹ. tẹ bá bẹ́ẹ̀ rán wí ẹ bẹ́ẹ̀ rán wí o tẹ bá bẹ́ẹ̀ lẹ́bi ẹ bá láre èébú àlọ́ ní táwọn táwọn. Ah, báwo ni ẹ kú ń bẹ̀ ṣẹ́ta. ìyàwó ọ̀gá mà ló wọlé. ẹ mo mọ. tó ah, ti gbàgbé pọ́n lálejò. nígbà tí wọ́n wá lálejò yẹ kí n bù wọn sókè ní ká máa wọ ọ́fíìsì ọkọ wọn àbí. ìjọ tó ní ọlọ́run kọ́sọ́mà máa tó léwájú mi padà sáàyè ẹ sọ́lú. tó bá jẹ́ èèyàn rẹ̀ tó bá jọmọlúwàbí tó bá jọ nínú rẹ̀. Hmm. bébì ṣọmọ yín pé ká níwọ̀n ni gbogbo kinní wà ń wájú ẹ̀yìn sí ò ní fi lọ̀ mí o n táwọn obìnrin ṣe yàtọ̀ sẹ́yìn ọkùnrin nìyẹn. tó bá jájẹ ọmọ mi náà máa bá ń bẹ. Hmm. màá fún jẹ lẹ́yà ìwọ náà bá ń bẹ. story. ajọ ajọ ìlú. ṣáà have a drink. fún mi lọ́dọ̀ náà. Uh-uh. Isn't that enough? Mm. Mm-hmm. Mami, mami, ah mami, mami, ah mami. èmi ti mami. kí ló ṣe ẹ́ ah mami, lọ́wọ́ ti pa mí ó pa mí lódìdí ni kò pa mí lábọ̀ odidi báyìí ni làwọn àpá mi. Ah. dúnà fara ẹ balẹ̀ jàre èwo láríwo làwọn àpá ìwọ́kọ̀ mò ń wò yìí ni kí ni làwọn àlè ṣe fún ẹ. mọ́mí. mo wà láwọn àlọ́ ni ìgbà tí mo débẹ̀ ṣe ni mo bọ́ làwọn àbáyìí mọ́mí mo bọ́kọ mi àtobìnrin. kí wàá farabalẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún mi torí kò yé mi tó ń gbọ́n yìí. kódà mọ́mí mo wá làwọn àlọ́ ìgbà tí mo débẹ̀ ṣe ni mo bọ́ làwọn tó jókòó pẹ̀lú obìnrin tó jọ ń fúnra wọn ló ń jẹ jẹ má mi. pé inú ẹ sọ́hún yàrá túlétúlé tọwọ́ bòkú lójú ṣó ló invite ẹ pé kó wá ní kí ló wá lọ ṣó lọ bẹ̀rí ni. mi mi ṣàdédé wá làwọn àlọ ṣebí ẹnjìnìá ló pè mí pé àwọn try láti reach làwọn àwọn ò gẹ̀tẹ̀ èmi náà dé try láti reach ẹ̀ títí mi ò gẹ̀tẹ̀ òkè ah, jẹ́ ń wá lọ fúnra ara mi gba tí mo débẹ̀ màmí tí máa ṣílẹ̀ àkùbá ayọ̀ ọkọ mi jókòó báyìí pẹ̀lú obìnrin màmí ṣe náà jókòó báyìí pẹ̀lú tí lọ́wọ́ lọ́wọ́ àfọ́bìnrin ló jẹ́ òun náà gba oúnjẹ lọ́wọ́ ẹ̀. yóò má gbé ara ẹ má gbé rẹ lẹ́mìí gbóná ṣé ẹ̀ṣẹ̀ wà ní pé kóbìnrin àtọkùnrin jọ jókòó pọ̀ ni ṣé o ti mọ irú bóbìnrin ọ̀hún jẹ́ sí ni tó ń gbé rẹ lẹ́mìí gbóná ṣé o fẹ́ para ẹ ni. mọ́mí kò sí wọn bẹ́ẹ̀ ọmọ tóbìnrin yẹn bá lóyún sínú tí làwálì ń fóbìnrin tó lóyún sínú lóúnjẹ jẹ mọ́mi kí ló kù làwọn àti fúnyàn lóyún mọ́mi làwọn àti dalẹ̀ ó ti fóbìnrin lóyún ó ti fóbìnrin lóyún. ní sùúrù ní sùúrù ní sùúrù sórí ti pé obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ làwálì lóyún yẹn ìyẹn ló fẹ́ ṣòmí lọ́wọ́ díẹ̀ ah. àmọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n ní wádìí ohun gbogbo dájú kó o fi èyí tó ń ṣe òdodo kó fi. mami ẹ má fọ̀rọ̀ àgbà tù mí mami mo rí làwà mami ọmọbìnrin yẹn ti lóyún oyún ẹ̀gà tó yìí mami ó ti lóyún ó ti lóyún. sílẹ̀ sílẹ̀ ó ti ń pariwo. mi pariwo mami ó jẹ́ mami mi pariwo mo ti farabalẹ̀ mami, mo farabalẹ̀ mami, ẹ kò fẹ́ máa tù mí ni. ó dà wọ́n ní sùúrù jẹ́ kí mi àti ẹ̀ kájọ ríra jẹ́ kí n rí làwa kí n gbọ́ tẹnu ẹ̀ má mọ ohun tó ń ṣẹlẹ̀. lọ́wọ́ ti dà mí lọ́wọ́ ti dalẹ̀ mọ́ mi lọ́wọ́ má mọ́ mi má. ṣe bẹ́ẹ̀ mi nìyẹn mi lè rí gbọ́lẹ̀ tó sí ẹ̀ sí ààrẹ ah, bó ṣe ń ṣe yẹ̀rù ti ń bà mí. má mi gbogbo nǹkan tó yẹ kí obìnrin kó ṣe fọ́kùnrin mo ṣe fún làwa. mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ àní kò ní sùúrù jẹ́ ká wádìí ọ̀rọ̀ yìí ká mọ ohun tó máa ṣẹlẹ̀ ah! wádìí ẹ̀. ìwọ zero máa ń yẹ pé nǹkan kan ò ṣẹlẹ̀ sẹ́ẹ̀ ní sùúrù mo ti ní sùúrù. tó lè yẹ ọlọ́rọ̀ mi kò lè yẹ ọlọ́rọ̀ mi ibi agbèfo sí kò lè yẹ. tẹ bá bẹ́ẹ̀ rán wí ẹ bẹ́ẹ̀ rán wí o tẹ bá bẹ́ẹ̀ lẹ́bi ẹ bá láre ebú àlọ́ ní táwọn tàbọ̀ níta náà ọ̀rọ̀ àná. torí Ọlọ́run mo bẹ̀ ẹ́ ni mo mọ̀ pé mo ti ṣàṣìṣe ṣùgbọ́n ìwọ nìkan náà ló lè dáríjì mi jọ nítorí Ọlọ́run mo bẹ̀ ẹ́ ni jọ jọ mi tún ṣerú ẹ̀ mọ́ kò tún ṣọmọ lọ́wọ́ mi mọ́ jọ nítorí Ọlọ́run I'm begging you please. Now ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí ṣé pé mo ká ẹ pẹ̀lú obìnrin ni àbí pé o ti fúnyàn lóyún. gbogbo ń bẹ́ẹ̀ ni jọ jọ jọ. mo ní ìdí láti bẹ̀ mí torí ò ṣe nǹkan kan fún mi. ṣé ò bínú. bínú mi bínú rí ọjọ́ ọmọdé bá múlẹ̀ nímọ̀ ọjọ́ tí ó dalẹ̀ kò nímọ̀ ọjọ́ tí ó dalẹ̀ lọ́jọ́ èṣì ọjọ́ èṣì lọ́jọ́ ìṣubú ọjọ́ èṣì ọjọ́ àkóbá ọmọdé múlẹ̀ ó dalẹ̀ kò mọ̀ o àfi k'Elédùmarè máa ṣọ́ wa ó lè yẹ ọlọ́rọ̀ mi ó lè yẹ ọlọ́rọ̀ mi ibi agbẹ́fọ̀hún sí kò lè yẹ kò lè yẹ ọlọ́rọ̀ mi kò lè yẹ ọlọ́rọ̀ mi ibi agbẹ́fọ̀hún sí kò lè yẹ. wọ́n ní pé àwọn máa ní flour ní bakery bí àwọn náà wọ́n ní ten bags so mo ò pé bẹ́ẹ̀ kí a gẹ̀tẹ̀ fún wọn. ten bags. Mm-hmm why Do you pé ten bags lọ́mọ ẹni dé. no lọ́jà òyà and àwọn ò ní nílò ten bags lọ. kí ló ń ṣẹlẹ̀ ten bags Oh, mọ̀ pé tá a It ra kélekèle báyìí kò lè make sense kò ní pè wá. ok um, bóyá kò pè wọ́n nìbàdàn táwọn náà bá ní ìtò a lè ra papọ̀ fún wọn. hello sir. hello. yes sir. Uh, eh, báàgì flower mélòó lẹ máa need torí pààrọ̀ náà fẹ́ rà ń bí báyìí àwọ̀ pé bóyá kakú ra gbogbo ẹ̀ pọ̀ so a lè jọjú a dẹ̀ lè dínwó. Ah, rárá rárá sà ẹ má need the flour by for now sir. Ah, ah, kí lẹ fẹ́ máa fi ṣe gbogbo nǹkan tẹ fẹ́ bake tẹ́ bá flour. Ah, rara. Ko ko sọ́jà ni mo ṣe sọ pé a need ẹ̀ sà ṣe èyí tí mo kó wá fún ẹ tí ni. tí fún wa láti last week gan ó ṣì wà nílẹ̀ tá àti àti ẹ̀ tí fọwọ́ kàn yẹn rárá rárá àti ẹ̀ tí lò yẹn rárá. ẹ bake. à ń ọjà ni ò yá ni sà kò ò wá ní ti bíi ti tẹ́lẹ̀ ni sà. ọjà ò yá kí lè máa ṣe bẹ́ẹ̀ ò yá gbogbo fúláàtì mo kọ́ fún yín last week ẹ̀ fọwọ́ kọ̀ọ̀kan bẹ̀ ṣé ó dẹ̀ ń ṣiṣẹ́ rárá ṣá ṣé mo mọ̀ kan tí màá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ ó yá kúrò kúrò kúrò lórí fọ́ mi. ẹ ẹ sà. kí ni kí ló tún kù kí ni ẹ. ẹ ìyàwó yín wọ́n wá síbí báyìí o wọ́n dẹ̀ wá gba one fifty thousand naira lọ́wọ́ wa sà. one fifty ìyá bùnmi ó dẹ̀ kó fún. ìgbà tó yẹ pé tó bá wá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń fún wọn ẹ ẹ ẹ kì í sọ pé ká má fún wọn ni. will you shut your mouth? ṣé ọgbọ́n ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu sórí ẹ pé ṣá ẹ̀rọ jàtà owó tẹ ẹ̀ka tó ra fi manage o tún kó one hundred and fifty thousand okun fìyà bò mí. two fifty gan-an request fún sir a try láti ṣa gbogbo ẹ̀jọ́ even hundred naira fifty naira ó tún wà nínú owó ẹ̀ gan tó fi pé one fifty tá a fi kó fún wọn ni sir. wò ó sálárì ẹ àtàwọn mùmú tẹjọ kóra yìí pọ̀ ẹ̀yin lẹ máa forí fa ọkọ kó lọ lórí fún mi serious. sá. olè yẹ ọlọ́rọ̀ sí kò lè yẹ kí ni tèmi kí ni tèmi tó ń kí fún tó ń pariwo fún o ẹja ti fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn tẹ́lẹ̀ kí n complain èyí náà lè máa ní ẹfun o ẹfun o ó bèrè three hundred ẹfun o ó bèrè four hundred ẹfun o ó ṣe wá do ní one fifty tẹ́lẹ̀ wá ń pariwo lé wa lórí nsìn èmi ò mi ò kò kàn mí o. wọn ò tajà ń bàdàn rárá ìyá bùnmi tún lọ ó ti lọ gba one fifty ní owó tó tún pa kí ṣe obìnrin fẹ́ jẹ mí run ni ṣó fẹ́ sọ mí jẹ́ dúwárí lẹ́yìn. ọ̀làwà ọjọ́ jọ it's none of my business ẹjọ́ ìwà àtìyàwó ẹ̀ nìyẹn tẹ bá ti ṣetán kò jẹ́ kí n gbọ́. tẹ bá bẹ́ràn wí ẹ bẹ́ràn wí o. ṣé nǹkan tẹ̀ ìjọba sọ nìyẹn nílẹ̀ ìrìn àmì ẹ̀wọ̀ ẹ̀yẹ. àpò orí ìyàbò mi yóò fẹ́ pé rárá. Ah, ọ̀rẹ́ mi oh ojú ẹ̀ ló ń dán. ó ah. ṣe jàre báwo ni ṣe ọ̀pá. ìwà ó pè o. Ah. Ṣé ọ̀rẹ́ mi? Ìbọn jẹ́ ń sáré parí nǹkan tí mi ṣe. Wá náà, wá náà, wá náà ọ̀rẹ́ mi wá. Kí ló ń ṣẹlẹ̀? for the past two weeks since mo expect kí n ti rà láà tí mi rà láà tó fún mi lówó mo dẹ̀ mo máa lọ sọ́jà náà kí ló ń ṣẹlẹ̀? má bínú ọ̀rẹ́ mi ó ṣàmọ́ pé mi ì ṣèyàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ó náà ló yé mi náà lẹ́nu mo tó yẹ pé tí n bá lọ jà báyìí wàá fún mi lówó o máa gbé wa jáde a máa bì happy kí ló ṣẹlẹ̀ náà. Hmm, bàbá yìí ni o bísínẹ́sì mo ò lọ dídí mọ́ ó sún èmi gan tí n bá béèrè owó lọ́wọ́ ẹ̀ ó máa máa sọ pé kò sówó kò sí iṣẹ́ kò sí gbá kò sáwò ó tiẹ̀ sú mi. ọ̀rẹ́ mi ṣe fẹ́ gbọ́ kò sówó bí ti bá òun kò sówó làwọn ọmọ ẹ̀ ń jẹun lẹ́kọ̀ọ́ àbí kò sówó níyàwó ń jẹun ló ń bọ́yàwó ló ń ṣe everything lẹ́kọ̀ọ́ wọ́n wà ń bíbọn ní pé kò sówó lọ́wọ́ ẹ̀ kò ṣe gbá kòsà kò sówó kò sówó ṣé bakery ẹ̀ ò lọ àbáwọn iléeṣẹ́ ò lọ àbí ọ̀rẹ́ mi kó má lọ jẹ́ pé ó ti ní lójú ń ta ó ti níbi tó náwó sí. láéláé kò jẹ́ ṣerú ẹ̀. àánú ẹ̀ ṣe mi àwọn ọmọ tó wà ń ta ń sin wọn ò ṣeré ẹ́ ọmọ kan tó ṣẹlẹ̀ ń sìn ó advice mi fún ẹ ni pé o máa gbé ọmọ ẹ̀ ẹ́ o máa lọ bá lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ọlọ́mọ máa jẹ kan tí àwọn ìyàwó àtọwọ́n ń jẹ ni àbí ṣebí fámìlì náà nìwọ náà ṣáà ti bímọ fún un àbó nǹkan ni bàbá ọmọ ẹ ni ah, ó máa lọ bá ní o ah, má tiẹ̀ gora àtọ́ àtọ́ àtọ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn náà ni ah, ẹnu kémi náà gba aláìní mi lọ ni. ọ̀rẹ́ mi ṣé o ti ń rò tẹ́lẹ̀ ni. rò tẹ́lẹ̀ kẹ̀ ṣé wọ́n rorú ẹ̀ tẹ́lẹ̀ mi rò tẹ́lẹ̀ bó ṣe sọ yìí ń sìn náà mi sáré jára mi ah, aláti ṣe mi á má ti ṣe ààrẹ jẹ́ ń sáré parí nǹkan tí mi ń ṣe nù lé. ah èmi láyé mi ọkùnrin kan máa ṣe wèrè bẹ́yìn má ti já padà nù. sílẹ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pátá ìyá rẹ ti ṣàlàyé fún mi o bẹ́ẹ̀ mi náà sì ti gbọ́ báyìí ń dúró mo bẹ́ẹ̀ ta gbogbo bí ọyẹ rìn sí mo ti rìn síbẹ̀ àmọ́ n ti ń ṣẹlẹ̀ yìí sílé ọwọ́ rẹ lọ wà o ìwọ lọ dálẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀yìn kó lè yí ọ dáadáa sórí bínú bá ń bíyàn téèyàn bínú gbé ọmọ rẹ̀ jù sínú ìrùn bínú èèyàn bá yọ tán inú ìrùn ò ní yọ ò ń bínú inú tó ń bí ní ń da gbogbo nǹkan rú báyìí o àfi ká wá padà sípìlẹ̀ ìpìlẹ̀ ní bàbá àlékè bí ọba sípìlẹ̀ kò sí ní tá a fi lékè sí á padà sípìlẹ̀ á lọ di òòṣà ọ wà lórí ìwúre ń bẹ kọ náà ní nǹkan kan àdúrà ni kò ṣe kọ̀ọ̀kan ṣàdúrà ń bẹ bọ́ọ̀ bá ti ṣàdúrà nǹkan ó yí padà. bí ọba wa wù ọ kọ máa lọ dáadáa tó o fẹ́ kọ máa rí bó ti rí yìí náà ọwọ́ ẹ̀ náà ló tún wà. ọkọ mi ó ṣàdúrà lásán náà ni. ọ̀dà ẹ ṣeun bàbá ẹ ṣeun mo ti gbọ́. gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pátá ìyá rẹ ti ṣàlàyé fún mi o bẹ́ẹ̀ mi náà sì ti gbọ́ báyìí ń dúró mo bẹ́ẹ̀ ta gbogbo bí ọyẹ rìn sí mo ti rìn síbẹ̀ àmọ́ n tí ń ṣẹlẹ̀ yìí sílé ọwọ́ rẹ lọ wà o ìwọ lọ dá a lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn kó lè yí ọ dáadáa sórí bínú bá ń bíyàn téèyàn bínú gbé ọmọ rẹ̀ jù sínú ẹ̀rùn bínú èèyàn bá yọ tán inú ẹ̀rùn ò ní yọ ò ń bínú inú tó ń bínú ń da gbogbo nǹkan rú báyìí o àfi ká wá padà sípìlẹ̀ ìpìlẹ̀ ní bàbá àlékè bí ọba sípìlẹ̀ kò sí ní tá a fi lékè sí á padà sípìlẹ̀ á lọ di òòṣà ọ wà lórí ìwúre ńbẹ kọ náà ní nǹkan kan àdúrà ni kò ṣe kọkàn ṣàdúrà ńbẹ bọ́ọ̀ bá ti ṣàdúrà nǹkan ó yí padà. bí ọba wa wù ọ kọ́ máa lọ dáadáa tó o fẹ́ kọ́ máa rí bó ti rí iná ọwọ́ ẹ̀ náà ló tún wà. ọkọ mi ó ṣàdúrà lásán náà ni. ọ̀dà ẹ ṣeun bàbá ẹ ṣeun mo ti gbọ́ màá ṣe o ọ̀kàrin. ní dààmú nǹkan ò ní sí ọ bó o ti lọ ti gbọ́ ẹ tinú tinú rẹ tó o sì gbọ́ ẹ ojú ẹ̀rọ ẹ̀ ojú tìró rẹ̀ kò ní dojú ata. àmín àmín bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ bó wà ní ìgbà wo ni kó wá ṣe. kò gbọ́dọ̀ tún pẹ́ mọ́ bàbá ń filẹ̀ yọ ọmọ bàjẹ́ sí ni kódà bá fẹ́ ṣe lónìí ebi ká wọlé òòsà ká ṣe gbogbo ẹ̀tọ́ tó bá yẹ ká fòòsà bó sì jọ́la ẹjẹ́ àṣẹ ń tá ṣe ká mójú kò mẹ́. àdékẹ́ ṣé àárọ̀ là ń kọ́ ṣé wàá lọ ṣe láàárọ̀ là mami ti ní pé kí n wá ṣe lọ́la. <laughs> ẹ ti ọmọ ọdún ọ̀dà ẹ ǹdẹ́lẹ̀ ọmọ balógun. Ah, ah, lẹ́yìn tẹ ẹkọ̀ tẹ́ ẹ̀ mú nǹkan kan tẹ́ ẹ̀ jẹ nǹkan kan látà. à ń ṣe. ẹ ṣé mo dúpẹ́ fún. ẹ ò kárí ọkọ mi. ẹ ká rẹ sà. ẹ̀yin la wá rí ẹ má bínú ṣe rọrọ yẹn náà máa gba sùúrù de a máa take time yìí de ẹ sà ṣe mọ̀ pé èyí ni twenty nine báyìí bẹ́ẹ̀ ni twenty nine lè mm-hmm. ẹ̀yin náà lè sọ fún wa pé tí wọ́n máa fi di twenty seven ẹ máa fún wa ní owó oṣù yìí àti ti mẹ́rin tó wà lẹ́yìn. tẹ́tí jẹ wa tẹ́tí jẹ wa tẹ́tí jẹ wa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni sà òun la ṣiṣẹ́ rí gbogbo àwọn staff tẹ̀dẹ̀ rí yẹn wọ́n sọ̀rọ̀ lábẹ́lẹ̀ but wọn ò lè wá fèsì yín torí pé wèrè wọn mojú tírélà ẹsà kódà gan-an àwa méjì ló ń bá wí ah. ọ nígbà tí kówó jẹ láṣeyọkùn ẹ ṣe mọ̀ pé èmi kí n tèmi ní gbogbo yà mo yọkùn bíi tóun. òun ṣe mistake ni àrígbẹ́yà tèmi ló jẹ́ kémi yọkùn. ẹyin mi ò ní problem lẹ́lẹ́gùn yẹn. ṣe lákọ̀ọ́kọ́ mo mọ̀ pé èmi ní twenty nine èmi náà dẹ̀ ti ń gbìyànjú in fact mo ti fẹ́ lọ in fact mo ti yá mo ti lọ apply for loan tó bá ti grant mi ní loan yẹn by thirty first máa san owó yín pẹ̀lú oṣù mẹ́rin náà tó wà lẹ̀ ẹ máa farabalẹ̀. Ah, ìfarabalẹ̀ ogun ẹ̀wọ̀n ni o ẹ má jà farabalẹ̀ o. bọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ farabalẹ̀ ẹ máa ní sùúrù ṣe mo jẹ wọn lórí oṣù mẹ́fà bàdàn pẹ̀lú ìyó jẹ́ méje wọn yọ mí lẹ́nu ẹyin gbogbo ní tèmi náà. ọ̀gá yẹ́lò kọlọ̀ èkó ló ń pè bí èkó ló ń pè bí. èkó ẹ̀hẹ́ ṣe mọ ẹ wo èkó náà ń pe bíbà yìí kò easy ṣe rí bíbà àwọn àwọn ọmọ ojú ojú mi àwọn ṣí mi ń ṣe ẹ wo oṣù mẹ́rin gan tó wà lẹ̀ àwa kò easy ẹ̀mí ti fẹ́ pọ̀ hmm, ọlọ́run kò easy. ìyá mi náà gan complain oníṣòro ìyá mi náà nìkan ṣé wo mọ ohun táwọn táyọ̀ gbúdú tó ń dúró fún mi lọ́rùn rè àwọn táyọ̀ gbogbo wọn. ẹ wo ẹ máa dúró ní àwa rírú ẹ tí n bá ní thirty first títí second third ó wá parí pabambari ẹ̀ bóyá four five six ó yẹ kẹ́ ẹ ti gbowó ẹ máa ní sùúrù ni o ṣe ti gbọ́. ẹ ẹ sá ẹ ẹ má bẹ mọ sá ṣe é tó bá máa tóbi four feet tẹ̀sán ẹ sá ẹ èmi lè máa wá àfẹlẹ gan bẹ́ẹ̀ mo lè má wà ní táìmù àmọ́ lè wò padà. ọ̀rọ̀ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ gbé èèyàn dúdú pẹ̀lú àdúdú ni. ọ̀gá gbogbo alẹ̀ lérí wọn àtàwọn wákàtí tó kù kò ń ṣe kú kò ń ṣe ta ẹ dúró tẹ́ ẹ bá wá ta ló máa ma ṣiṣẹ́. ẹ fẹ́ kí gbogbo ẹ dojú dé kókó bàjẹ́ sáré tẹmọpá àjọ bẹ̀rẹ̀ kí ni. Ah, bẹ́ẹ̀ni kò ní bàjẹ́ látòrí tiwa àmọ́ owó ni kókó. èmi náà mọ̀ bẹ́ẹ̀ ṣe rí ìgbà tẹ́tẹ́ ẹ̀ ń sùn ni ní eh. ìṣe ti jí ẹ wokùn yín. àsùnlọ́run ah, ah, bàbá àsùn ni kò easy ó ṣe pé àsùn bẹ́ẹ̀ yẹn. ẹ eh, èmi mo jẹ yín ẹ ti wo ẹ ti lẹ́ràn létí ẹ wokùn. appreciate yín sir. Eh, eh. gbogbo oven ti jẹ́ kórìí ní sún sẹ́yìn. Ah, òun ni iṣẹ́ nínú ọ̀kìnní ẹ̀ ẹ mọ̀ ẹ mọ̀ pé àwọn náà máa ń kó bread eh. èmi sì sí ní àwọn nídìí gbogbo lẹ́ àwọn náà máa ń kórìí bo oven kò easy èmi máa ń pìtì ẹ̀ náà ni ṣó ti yẹn ṣe èèyàn wá ní ṣe gbolú nǹkan bẹ́ẹ̀ náà kí wọ́n wá wò pé owó oṣù mẹ́rin oṣù karùn-ún ló tún ti dé. ó ń fẹ́ dúdú ju báyìí lọ́gbà tó débi ó ti pupa sí i. ẹ̀sán mo ti láì bẹ́ẹ̀ nítorí inú ẹ̀ pàpẹ́ náà lẹ́yìn. èsì mo táì fún ah, ẹ̀dẹ̀ ń jẹ búrẹ́dì mi dáadáa ẹ ti ṣe ẹ ti wà ẹ ti ẹ̀ẹ́dì eh. ẹ̀kọ́ bẹ́mi wẹ́ kí n rẹ̀ gbẹ̀yà. ọdún ti parí eh. báyìí ọdún ti lọ sópin ọlọ́run ìdí abọ́dún lọ ẹnikẹ́ni inú òní bọ́dún lọ tó ti ń sa owó ní kókó. ẹ̀yin náà ẹ gbàdúrà ẹ gbàdúrà tá a bá ti gbàdúrà lóhùn tí mo sọ yẹn ó máa jáde. mi ilé ẹbọ mi Táyọ̀ ogun condition Nàìjíríà ni òun ló fà á. ẹ mọ̀ ìyá kí ló dé ṣe gbogbo àwọn ọmọ lọ sí school láàárọ̀ ẹ̀ mo dé tiẹ̀ padà dé bí around eleven mo ti bá wọn padà lé ṣókòsí. mi ò mọ kó wọn lọ school èmi náà mo kó wọn padà wálé. kí ló dé. Ah, ìgbà tí mo dé school wọn ò ṣí gate fún wa ah, mo dẹ̀ ní kí ló dé wọ́n ní ajẹ́wó pé owó tàdé jẹ́ ti pọ̀ jù wọ́n lọ gbéwèé wá wọ́n ṣí ah, owó yẹn pọ̀ lóòótọ́ wọ́n dẹ̀ láwọn ò lè máa wé ìvẹ̀ fún wa mọ́ ah, mo ń try láti bẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ in fact embarrassment yẹn gan pọ̀ because àwọn parents mi ń dé wọ́n á ṣí gate fáwọn yẹn mo kàn decide pé ẹ wo ẹ̀yin ọmọ ẹ wọnú mọ́tò bá ṣe wọnú mọ́tò ní call tó dé láti bakery làwọn yẹn ní pé a ti ń jẹ àwọn olówó oṣù tó pọ̀ jù àwọn máa daṣẹ́lẹ̀ àwọn ò ní bẹ́ẹ̀kì mọ́ ń ah, ṣàwo gbogbo ẹ̀ papọ̀ pé èwo ló wà pressing jù owó àwọn òṣìṣẹ́ wà pressing tá bá ní pé àsanwó wọn that means pé kò sí ibi tó máa gbà wọlé ní méjì mẹ́ta tá à ń rí so mo kó wọn wálé and then mo try láti sort àwọn òṣìṣẹ́. wàhálà yóò tún wà máa pọ̀ jù báyìí. Ah, ó pọ̀ ó pọ̀ àwọn <laughs> jẹ́ kí èmi wọlé kí n rest back mi díẹ̀ máa kọ́ wọn tó bá dìrọ̀lẹ́. ọjọ́ tí ó dalẹ̀ kò ní mọ̀ ọjọ́ tí ó dalẹ̀ lọ́jọ́ èṣì ọjọ́ èṣì lọ́jọ́ ìṣubú ọjọ́ èṣì ọjọ́ àkóbá ọmọdé múlẹ̀ ó dalẹ̀ kó mọ́ o àfi k'Ẹlẹ́dùmarè máa ṣọ́ wa. ó lè yẹ ọlọ́rọ̀ mi ó lè yẹ ọlọ́rọ̀ mi ibi agbẹ́fọ̀hún sí kò lè yẹ. ó lè yẹ ọlọ́rọ̀ mi ó lè yẹ ọlọ́rọ̀ mi ibi agbẹ́fọ̀hún sí kò lè yẹ tó bá jọmọlúwàbí kò lè yẹ tó bá jẹyàn re kò lè yẹ tó bá jó níwà tútù kò lè yẹ tó bá jẹ olódodo kò lè yẹ. láǹsí lẹ́nu àbó náà kọ ọlánsílé àlejò láwọn gbà yín ọlánsílé ọbànjá kápò àyè ọmọ wọ́wọ́ ni kú ẹ mu ọ̀bànjẹ́ ọmọ àṣẹ lókè ńlẹ̀ bóòní bóòní kan. mo wọnú ọkọ ọkọ rẹ ò wá ni. làwa ò tẹ̀lé mi wá sà. kí ló dé àì fárí lẹ́yìn olórí ṣé bóun lọ́ọ́ ṣàdúrà fún tí gbogbo nǹkan ò fi bọ́ọ̀kù padà. bẹ́ẹ̀ ni sà ìgbà tẹ́ tí ń pè mí ní léraléra ni mo ṣe ní pé kí n wá yọjú sí yín. mo gbọ́dọ̀ pé ọ ọ sáà níbi àfohùn sí. bẹ́ẹ̀ ni sà. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò ní ìre kankan tí mo fẹ́ sọ fún làwa. o ò ní súre fún. mi ní súre fún nǹkan tí làwa ò jẹ òun ló ń yọ lọ́wọ́ báyìí ẹ jẹ́ kó wá yọ délẹ̀délẹ̀ ẹ̀sùn ẹ fi làwa lẹ̀ ẹ má wọrí nípa ọlá ṣe ni bàbá. ṣé ohun tèmi àti ẹ sọ rè nígbà tí ìyá rẹ wà mẹ ebó olóò ti gbọ́ pé ọdáríjì ọ ṣàdúrà fún. èmi ìfẹ́ máa gbẹ̀yìn àti màmí lẹ́nu mi nǹkan tó jẹ́ kí n sọ fún yín pé mo ti gbọ́ mo dẹ̀ ti gbà àmọ́ nínú mi èmi ò gbọ́ mi ò dẹ̀ gbà òun ni mo ṣe ní pé kí n wá yọjú sí yín sìn kí n jẹ́ kẹ́ mọ̀ pé ní ọjọ́ yẹn ò mi ò gbọ́ kankan sórí òwe bọ́mọdé bá sunmí kímí á fèsì kéèsì núndì òwe òun ò wúlò lásìkò tá a wà yìí o òwe bá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí á fìtòsí fámọ́ra òun ni ojú á lò torí ohun tí ó ṣẹlẹ̀ ọ̀pọ̀ o sórí ibi tó ga déhùn bó ti ga tó bẹ́ẹ̀ ni ó sì wálẹ̀ ká ní yóò wá délé ẹlẹ́dùn ni ó sì dá yóò tún gbẹ́lẹ̀ tí ó rì mọ́. ẹ jẹ́ ẹ jẹ́ kó wọnú lẹ̀ ẹ jẹ́ gbẹ́lẹ̀ kó wà jáde báyìí kó kó wọnú lẹ̀ yẹn lọ ẹ wo bàbá ẹ má nira yín lára ikọ́ tèmi àti làwa ọ̀jọ̀ jẹ òun ló ń yó wá báyìí ẹ jẹ́ ká yó àìtí yó a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹun ni àìtí yó rárá. tí kinní yìí bá burú yóò kàn wọ́n náà. ẹ jọ bàbá ẹ fi mí sílẹ̀ ẹ ní ẹ jẹ́ kó kàn mí ṣé bí mo ládé gún mo dẹ̀ tún ládé ògùn mọ́ ṣé mi lẹ́mọ̀ ni àbí làwa ọ̀ ṣé bí mo mú làwa wá síbí báyìí ẹ wo ẹ jẹ́ ká yàwá méjèèjì jọ bàjẹ́ ẹ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ó bàjẹ́ ṣé bí mo mú lọ kó lọ kó lọ kó lọ wọ síbi tó ti máa lówó mo dẹ̀ ní kó má lówó mọ́ òun ló òun bẹ́ẹ̀ ni òun ló dá má jẹ̀mú tí ò lè dúró tì ẹ jẹ́ ká yẹ̀ bàjẹ́ ah, ẹ wo bàbá mo bọ̀ ọ̀tọ̀ ah. àbí sílé kọ́ mọ̀ wò yìí ayé ẹ̀yin méjèèjì jọ bàjẹ́ sẹ́yìn àmọ́ bínú dé bẹ́ẹ̀ ni ah. kí ẹ gbà ẹ bá mi fi eléyìí fi ra fi ra ẹ̀kọ èmi náà gbà kankan tí n bá bá ọ sọ̀rọ̀ tó ọ̀bà gbọ́ mọ̀ mówó ẹ lọ ebi ńgbà tí ń da lòun fún mi lówó bó bá bàjẹ́ sóun lówó tó fún mi. ẹ kò dẹ̀ tí ìbàjẹ́ báyìí ẹ jẹ́ gbajàre kẹfì. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ kí ni kí n máa wí fáwọn aráàlẹ̀ kí ni kí n máa wí fáwọn tó ní kí n máa sọ́lẹ̀ àwọn bàbá wa tó ti lọ bẹ́ẹ̀mi náà bá dọ́dọ̀ wọn lọ. ṣé làwa ọ̀lẹ̀ mọ̀ olè yẹ ọlọ́rọ̀ mi kò lè yẹ ọlọ́rọ̀ mi ibi agbèfò sí kò lè yẹ. bí n bá sùn èjì mi àbí mọ̀ ń tẹ bá bẹ́ẹ̀ rán wí ẹ bẹ́ẹ̀ rán wí o tẹ bá bẹ́ẹ̀ lẹ́bi ẹ bá láre èébú àlọ́ ní táwọn tàbọ̀ níta náà. èyí kò lè yẹ. tó bá jẹ́ èèyàn re ó lè yẹ. tó bá jọmọlúwàbí ó lè yẹ. tó bá jọ nínú re ó lè yẹ. bàbá ló jèso ọmọ lẹ́yìn kan màmá ló jèso ọmọ lẹ́yìn kan agbárí ẹ̀pọ̀n wú ah, ah, ẹ̀rọ ayé lóde. mami ẹ jókòó yìí. kí ni mo fẹ́ fi jókòó ṣe nínú ilé ẹ̀ ẹ dúró kí ló dé tó fẹ́ pa mí ìjọ wo ló dọmọkọmọ ìjọ wo ló bẹ̀rẹ̀ sí í parọ́ fún mi tó ń tàn mi èmi bá ẹ sọ̀rọ̀ ipe mo fẹ́ kó o ṣe nǹkan lójú bàbá olórí ẹbí ìwọ dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ pé n ta fẹ́ kó o ṣe yẹn wàá ṣe ó wá padà lọ bá bàbá ọlọ́nlá ni bàbá oníbàbá òní ìwọ ìwọ o ìwọ ò ní ṣàdúrà fọkọ ẹ o kàn sọ ni torí ìyá ẹ tó wà lórí ìjókòó sílé ṣó fẹ́ dán ọlọ́run ni àti bẹ́ẹ̀ ní bàbá àti bẹ́ẹ̀ ní kọ̀kọ̀ kó o dẹ̀ ṣàdúrà fọ́kọ ẹ kí gbogbo ohun tó wà nílẹ̀ kó tán kí ló dé tó fẹ́ kí tiẹ̀ bàjẹ́ lójú ayé ẹ̀ dá mi lóhùn. màámi ah, ẹ mi ìfẹ́ yájú sí yín náà ni mo ṣe rọra sọ́njọ́ yẹn pé mo ti gbọ́ mo dẹ̀ ti gbà àmọ́ màámi mi ì lè súre fún làwa o. Ah, mi lè súre fún ọ làwọn àyàn mi jẹ ni ah, mi lè súre fún màmí. àníkẹ́. má. ṣé o mọ ìtumọ̀ nǹkan tó ń sọ lẹ́nu gbóná ṣé bàbá ṣàlàyé fún ẹ n tó lè ṣẹlẹ̀ tó bá kọ̀ láti súre fọ́kọ ẹ. wọ́n ṣàlàyé fún mi. wọ́n jẹ́ kó yí ẹ wípé gbogbo nǹkan máa ó máa. ẹ wọ́n ní gbogbo owó máa tán. ó dẹ̀ tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀. Ah, ó wà òkè ṣebí. Ah, ẹ gbà mí ti ń ṣe mí wọ́n ti ń ṣe mí. Ah! Ah! wọ́n mọ̀ pé owó máa tán tó fi ṣe èso kí wàá ní nǹkan tó kù ń bẹ̀ mo láti tẹ ọkọ mi lọ́rùn ó tẹ ọkọ mi lọ́rùn kí owó yẹn tán hmm. gẹ́gẹ́ bí ìyàwó tó fẹ́ràn ọkọ ẹ̀ tó dẹ̀ ń gbọ́ràn sọ́kọ lẹ́nu èmi náà láti ṣe nǹkan tọ́kọ mi fẹ́. níkẹ́ inú tó ń bí èyí ti pọ̀ jù jọ mo bẹ́ẹ̀ ni mo forí bàbá ẹ̀ bẹ́ẹ̀ níbi tó wà jọ inú tó ń bí èyí ti pọ̀ jù ṣóde yẹ kó o lajú ẹ̀ sílẹ̀ kí tiẹ̀ bàjẹ́ o ò tiẹ̀ ro tàwọn ọmọ ọlọ́mọ tó wà nílẹ̀ yìí ẹ̀ṣẹ̀ wo gan ló ṣe ẹ̀tẹ́nìkan ò ṣẹ̀yàn rí bẹ́ẹ̀ ni mo sọ kí ló ṣe gan tó jọjú tó le kokoko tó yìí kí ló gbé mi ó bímọ síta ó ti mọ̀ pé òun ṣe ẹ́ ó dẹ̀ ti bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó o dẹ̀ fọwọ́ wọnú kó o fọwọ́ wọnú kó o fi ṣòṣùn kó o fi para. wá ó tẹ́ làwa lọ́rùn ó tẹ́ lọ́rùn kí gbogbo nǹkan ta ní kó tán ó tẹ́ lọ́rùn mo dẹ̀ láti ṣèfẹ́ ọkọ mi. ó dẹ̀ ṣàánú mi ṣàánú mi má pa mi. a ní kẹ́ jọ ṣé kí n kúnlẹ̀ fún ẹ jọ jọ ọkọ mi jọ má ṣe bẹ́ẹ̀ má ṣe bó ṣe tó èmi náà mọ̀ pé n tó ṣe ìdùn ẹ̀ jọ mo bẹ́ẹ̀ ni o ṣàmọ̀ pé wọ́n ni tèmi kì í ṣe pé mo gbèsè lẹ́yìn a pé n tó ṣe ò dáa ṣùgbọ́n ọkùnrin ní kò lè má ṣe ṣe ọkùnrin jọ ọkọ mi jọ. jọ jọ bá mi dáríjì bá mi dáríjì kó kó kọ súre fún kí gbogbo nǹkan dẹ̀ padà sí dáa náà nítorí ọlọ́run mo mọ̀ èmi náà mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tèmi kó dẹ̀ rò táwọn ọmọ tó bí sílẹ̀ yìí jọ jọ ọkọ mi jọ jọ mo bẹ̀ rántí pé lẹ́dùnmarè dáríjayé ni ò ṣe pa ayé run ṣàforíjìn o. ṣọlá pé ṣọlá pé. ibu sista ńkọ́. inside. kí ni nǹkan tó ń ṣe i'm hungry. you're hungry. yes. mọ́mí ti padà dé. yes. let me quickly go outside and buy something for you and your younger sister. Okay? Pele, I'm coming back. báwo ni yeah i'm fine yeah mo ní kí n sáré jog ni ìwọ ńkọ́ àwọn ọmọ mi ńkọ́ ah ó yára láti pè mí ni o èmi gan fẹ́ pè ẹ́ because ọ̀rọ̀ wà yeah very very important so mi ò mọ̀ bóyá o lè bá nílé lọ́la mi ò lọ sẹ́niwẹ̀ẹ́ lọ́la ẹ má wọ̀rí tó bá ti wá màá fún ẹ níyẹn náà now i got you abba èló ni <laughs> ìṣá ló bá dé má so kí má retí ẹ lọ́sàn-án all right then okay all right yeah. love you too yeah bye bye. dẹ̀ jọ tí ẹ sọ nǹkan kan wà pé torí ẹ̀gbọ́n la ṣe lọ gbé mọ́mì wa láti ilé gbogbo wa ti mọ̀ pé ohun tó ṣe ò dáa ọ̀hún ẹjọ́ kì í jẹ́ tara ẹ̀yọ̀ kí ọ̀ máa mọ̀ ohun tó ṣe ò dáa but just say something kó dẹ̀ foríjì jọ. the truth is mi ì mọ nǹkan tẹ́ fẹ́ kí n ṣe làwa ọ̀tẹ̀ ń wò yìí ó mọ̀ pé òun ṣẹ̀ mí èmi àti ẹjọ́ ṣe àdéhùn fúnra wa ni. Hmm. mo sọ fún pé ọkùnrin mi ò ní ṣí mi láṣọ o débi pé ó máa bá mi lájọṣepọ̀ láti ìgbà tàtijọ́ ìdá máa jẹ́mu fúnra wa èmi dẹ̀ mú àdéhùn tèmi ṣẹ kí ló dé tóun náà ò lè má déhùn tiẹ̀ ṣẹ. idiot ni. ẹ wo tí ó bá fẹ́ kí peace wà nínú ilé yìí ẹ sọ fún Lawal lọ mú àdéhùn tiẹ̀ náà ṣẹ kò jù bẹ́ẹ̀ lọ sọ́tọ̀. Àjíkẹ́ Àjíkẹ́ wojú. Mọ́mí ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ wojú wọn. Ìwọ náà wo àtìgbà tí ọkọ ẹ ti yàn gbàgàjà síwájú ẹ̀. Sórí ìdọ̀bálẹ̀ tó dọ̀bálẹ̀ síwájú ẹ̀. Ìyẹn náà dáa. Ìwọ ni kò dáa tó àmọ́ mi sọ wípé kó má ṣe bẹ́ẹ̀ nítorí pé gbogbo wa la rò pé n tó ṣe fún ẹ ọ̀dà ó ń bẹ̀ ẹ́ sọ̀rọ̀ mi yé ṣé o wá rí èdè tó pè nísìn pé àdéhùn tó bá ẹ ṣe kó lọ́ọ́ mú ṣe ah. tó bá jẹ́ bó ṣe yé mi sí n tó rò lọ́kàn yẹn ò dáa o ah. ṣé ọmọ tó wá bí síta tó ń bí ẹ nínú yìí ṣé kó lọ pa ni àbí ìyàwó yẹn gangan ni kó dòkú. làwa ní àti ìgbà tí èmi àti màámi ti ń bá rìn àjò wa bọ̀ mi ò yájú sí màámi rí o mi ò kọlù màámi rí kí ló dé tó fẹ́ kí kọlù ìyá mi lọ́wọ́ mo mú àdéhùn tèmi ṣẹ ìwọ náà lọ mú àdéhùn tiẹ̀ ṣẹ kò jù bẹ́ẹ̀ lọ. àdìkẹ́ wá wá wá. mọ́mí in fact tí n bá sọ pé mi ò rí pa yín ọ̀rọ̀ ni mo pa mo rí pa bí àwọn gèdè ní ṣùgbọ́n ibi tó dé iná ẹ̀yin náà ló kù sí lọ́wọ́ ìjọ ìjọ ẹ̀yin náà ni kò ibi tó dé respect tó lè fún ibi tó lè pọ́n mi lédè ló ti pọ́n mi délé. ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ mo ti ṣàṣemáṣe ẹ jọ̀ọ́. àná mi èmi mọ̀ pé kò sí ní tó létí ọ̀rọ̀ hmm. inú ló ṣì ń bí i inú ló ń bì ó dẹ̀ yóò bínú ebóbìnrin ah, ah, ah, lèmi náà ó yẹ kó bínú eh, ó kàn jẹ́ pé béèyàn bá bínú dá àyè kan ó yẹ kó fúnra rẹ̀ tún pẹ̀tù sí rẹ̀ lọ́kàn ìyẹn ni màá jẹ́ kó yé báyìí hmm. kí la fẹ́ ṣe ṣá máa wá pa ọmọ ni àbá nìkan kí eh, ìyàwó náà kó pa ọmọ yàrá fúnra rẹ̀ ìyẹn ò ṣeé ṣe. torí ibi tó ń sọ̀rọ̀ lọ gbọ́ngbọ́n nìyẹn tó ń tíráì láti sọ nìyẹn kò tí ẹ̀ nípa àyàn lágbára ọlọ́run wọn ò nípa àyàn sí lọ́rùn lágbára ọlọ́run ẹ ṣe máa kí ló dènà kí ló ṣe ẹ́ tó lágídí tó tó yìí wọ́n ní kó wá lọ sídìí òrìṣà kó wá lọ gbàdúrà kí nǹkan tó ń rùn lẹ̀ létan kí ìwà àtàwọn ẹbí ẹ̀ kẹ́ lè gbégbé àlàáfíà oko òfà kékọ́rí mú mi gan tún bẹ́ẹ̀ sọ onírárá o kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ I mean why are you so stubborn. stubborn bíbá o what, what are you driving at. Oh what am I driving at Oh, ripping rí like can't you see that something is wrong with you. what is it that is wrong with me. <laughs> so what dìgbà téèyàn bá sọ about ẹ pé nǹkan And eh, but if I may ask kilo ló ṣe mí tí ò ṣe èèyàn kan rí nù ṣé èmi ni máa kọ́kọ́ really ṣé báwọn èèyàn kan wà tó shiki pé ṣìkìṣìkì mi owo de ni wọ́n ń pè tó wá di pé kò sí nǹkan kan lọ́wọ́ wọn mọ́tọ́ dẹ́dun arinlẹ̀ èmi yóò ṣàì tí dẹ́dun arinlẹ̀ so kí ló dé kí láriwo tẹ wá ń pa tí everybody make it force out of this whole situation. so ó dìgbà tó bá tálákà bí èkúté church kó tó mọ̀ pé ó di ẹ̀dùn arinlẹ̀ ah, ẹ wà àwọn èèyàn máa ń gbàdúrà pé káwọn má fi ọlá pìtàn ni so ó ń dùn mọ́wọ́ bó ṣe ń fi ọlá pìtàn. àwọn ojú ọ̀dà pé nǹkan mi wà ń di ọ̀rọ̀ yìí oh yes kò ṣe alákọ̀ọ́kọ́ kò ṣe ẹlẹ́ẹ̀kejì kò ṣe ẹlẹ́ẹ̀kẹta tí mo sọ fún ẹ pé kò má dà sọ̀rọ̀ yìí mọ́ èmi mọ́ níra mi èmi mọ́ lọ́kọ́ mi nǹkan tó bá ń mú wà á lè dà oh yes tábà nípa àti lówó rí àfẹ́ lówó mọ́ so be it mi ò rò pé wọ́n affect friendship èmi àti ẹ àbí iṣẹ́ ìwọ ti dẹ́dọ̀ arinlẹ̀ ni. ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi oh, kọ́ oh, i reject it okay tí o bá wá sọ wípé èmi àti ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ah wo bí ìkòkò ní gba omi kó tún gba ẹ̀yìn. ó oh, yẹ ẹsì kòkó onígbomi kó tún gba ẹ̀yìn kó tó ní kí bọ́ọ̀tà ń lé èmi gan á dìde fúnra ra mi. ẹ̀ẹ́ eh? bẹ́ẹ̀ ni tálíkà alágídí wọ́n wọ́n wọ́n wá aṣọ ṣe ń lọ yẹn má ever pe nọ́mbà mi mọ́ má pe fóònù mi mọ́. wọ́n ṣo fẹ́ gbọ́ bí mo ṣe ń bọ̀tà nínú ilé ẹ̀ yìí mo ń delete nọ́mbà ẹ ni i don't want to have anything to do with you. ẹ̀ẹ́ eh? wá wọ ẹnu ọ̀nà ọ̀lẹ́mìíràn má ṣe mistake kọ̀sẹ̀ wọnú ilé yìí mọ́. ilé náà dà. àwọn èèyàn máa ń fi nǹkan gidi ṣe example eléyìí fi àwọn tó ti lówó orí tó fọlá pìtàn ó ń fi wọ́n ṣe example. he shock me. kò sí wọn náà bó ṣe wọn kú gbà gbogbo kò dúpẹ́ o ó dẹ̀ kó ànáwọ́ sí ibi ò pàwọ́ náà ó lágbára ọlọ́run wà túbọ̀ máa ní ni kò ṣe mo dúpẹ́ o wà bá mi dá ọmọ ẹ̀ sí o ṣòṣà àti ń gbúrò wọn. <laughs> adúpẹ́ mà láfíà lọ wa. a máa gbúrò ayọ̀. àmì àmì tó bá di sánmà gan mo máa lọ check wọn. ó dáa bẹ́ẹ̀ kó má dá gbogbo ẹ̀dá bàbá wọn. rárá rárá rárá ẹ mọ́mì àwọn ọmọ mi tẹ béèrè yẹn ó jẹ́ kọ́kàn mi fà sáwọn ọmọ ọ̀rẹ́ mi àwọn ọmọ láṣìlẹ̀ mọ́mì kò yẹ káwọn ọmọ yìí máa ṣalábàápín nínú ìyà tóun àtọkọ ẹ̀ jẹ àwọn ọmọ yìí ò ṣáà kọ lẹ́tà pé kán bí àwọn sáyé ẹ àwọn ló sọ pé ayé dùn káwọn ọmọ ọlọ́mọ máa bọ̀ ńgbà tàdé tí bá sọ tó dẹ̀ sọ pé òun ò gbà mọ́mì ẹjọ́ mà èmi ò bá dá lábàá pé kẹjẹ́ ká lọ kó àwọn ọmọ yẹn kúrò. ọ̀ṣunwọlá má. pé ká lọ kó àwọn ọmọ kúrò ní àkàtà ìyá àti bàbá wọn. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ kó wọn kúrò torí ìyá yẹn ti pọ̀ jù. tó sórí ìmọ̀ràn tó mú wá ìkúkú dà ó tọ̀rọ̀ ni àwọn ọmọ yìí kàn ń jìyà ìmọ̀dí ni ah. wọ́n ti ń mọ̀ ọ́ lára wọn kàn ní jọ́ìsì ni àmọ́ bó ṣe wá sọ yìí nísìn ó jẹ́ kí iye tèmi náà ṣe sí ah, tó bóyá màá mọ̀ bí màá ṣe lọ kó wọn kí n kó wọn sọ́dọ̀ ń bí níta bá jọ rí kájọ máa jẹ́ ń bí kí kí má jìyà ìṣẹ́. mọ́mì ẹ̀yin ẹ má ṣe ìyọnu ẹ jẹ́ kí èmi kó wọn sọ́dọ̀ tẹ́ bá lọ kó àwọn ọmọ yẹn sọ́dọ̀ mo mọ ẹni tí mo ní o ọ̀sán kan òru kan ló máa wá kó àwọn ọmọ yẹn bíbá ẹ jẹ́ kí èmi kó wọn sọ́dọ̀ tèmi èmi mọ̀ pé wọn ò bí mẹ́tàlá ẹ̀dá kó wá sẹ́nu ọ̀nà lémi torí èmi àti ẹ̀ ti lérí síra wa ó dẹ̀ ti lérí pé njọ́ tóun bá dẹnu ọ̀nà lémi kí n pòun lọ́mọ àlè. mùsùlùmọ́lá pé wà á kó àwọn ọmọ láńṣílẹ̀ wà á kó wọn sọ́dọ̀ wà á máa bá mi tọ́jú wọn. bẹ́ẹ̀ ni. Ah. tiẹ̀ náà ò ní bàjẹ́ lágbára ọlọ́run àpadà sí aburú kò ní dé báyìí wo àtàwọn tiẹ̀ àtàwọn ọmọ tó fẹ́ kó sọ́dọ̀ yìí lágbára ọlọ́run wàá wò wọ́n láwòye wàá dẹ̀ wàá jèrè gbogbo wọn lápapọ̀ o ṣe o dúpẹ́ o ṣe o ṣe o ṣeun o gbàgbà wa ni ká lọ kó wọn bí báwo ni ká yẹ ṣe. mú mi tó bá ti yá yín ó ti yá mi. kò yẹ kó pẹ́. ó dà má ok. Mm èmi á pè. ó dà mà. títí alẹ́ mà pè. ó dà kò sí wàhálà. màmá rò bá ṣe máa rìn. ó dà. ẹ ṣe mọ mi. tẹ bá bẹ́ẹ̀ rán wí ẹ bẹ́ẹ̀ rán wí o tẹ bá bẹ́ẹ̀ lẹ́bi ẹ bá láre. láọkọ mi ṣàlàfíà mi. kí ni wọ́n ń ṣe nulẹ̀ mi ìwọ kẹsẹ̀ lẹ́sẹ̀ ó wọ inú ilé tèmi wá mami. wọ́n kò bá tiẹ̀ wá bí o kò bá tiẹ̀ wá rárá sọ̀rọ̀ mi yẹ ní tí mo wá ṣe ń bì ó yé mi lẹ́sẹ̀kẹsẹ̀ náà mo dẹ̀ fẹ́ ṣe àwọn ọmọ mi dà ṣọlá dà. ẹ jẹ́ kí n sọ̀rọ̀. mo ní kò bá tiẹ̀ wá ṣọlá ṣé ok ẹ má bọ̀ ẹ má bọ̀ ah ayé mi o ẹ wà bọ́n bọ́n ṣe dààmú mi lọ́wọ́ mi ọkọ mi ah hmm, ó dáa. Àníkẹ́ la etí ẹ̀ sílẹ̀ kó gbọ́ mi sórí àwọn ọmọ méjèèjì tó ń wo yìí lónìí ni màá kó wọn kúrò bí mo ṣe ń lọ ìwọ́n tẹ̀lé mi lọ ni bẹ́ẹ̀ ni mi ò ní dájú mi sílẹ̀ kí n jẹ́ kí ìwọ àtọkọ ẹ kẹ́ fi ayé tiyín tó ti ń bàjẹ́ lọ yẹn kẹ́ fi àfẹ́tì àwọn ọmọ ilé ibi tí ìwọ àtọkọ ẹ bá bára yín dé ẹjọ́ máa bára yín bẹ̀ ẹ ní fi tiyín kó bá àwọn ọmọ ilé mò ń kó wọn lọ màámi kò sí nǹkan kan tó máa ṣàwọn. kò sí nǹkan kan tó máa ṣàwọn ọmọ àwọn ọmọ eléyìí ṣé báwọn ọmọ ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ṣe rí ẹ́. bá bẹ́ẹ̀ á fi yẹn disturb life mi. à ń máa sọ̀rọ̀ létà náà ṣáà ti conclude kí látúnjọ fẹ́ máa sọ létà jàre bẹ́ẹ̀. mo ń ni. tó ń jẹ àwọn méjèèjì yìí ó yẹ ká lè fi ọ̀pọ̀ sí i wọn kò mo ti ṣàṣìṣe mo dẹ̀ ń bẹ̀ mo ń rò ẹ́ ó kọjá lẹ̀ tó bá ti pé mi ni mo ṣe ó ṣe pé pé bóyá èmi nìkan nìyà ń jẹ inú ẹ̀ náà àwọn náà ń jẹ ń bẹ wọ́n wà ọmọ wa gbogbo iṣẹ́ tí a fi ojú ọwọ́ wa ṣe a fi ẹ̀yìn ọwọ́ wa a fi dànù. má yẹ kí ìbínú ẹ kó gba ọkàn ẹ lọ kó tiẹ̀ wò ó pé ṣé mo ti dùn ẹ́ lórí lọ́jọ́ kan tí mo ti ṣe nǹkan tó dùn ẹ́ lórí kò ṣe láàánú ara ẹ kò láàánú ọmọ mi. Eh, nàwa o mo ṣòro ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìwọ ló látúnṣe lọ́dọ̀ ìwọ ṣe àtúnṣe láti sáìtì ẹ. àtúnṣe wo ló tún wà lẹ obìnrin tí à ń sọ̀rọ̀ yìí ó ti fi mélòó ti lọ fọkùnrin mi you are the only one i have now jẹ́ àpadà sí tàtà ìwà bá ṣe jọ ń ṣe kó ṣàánú mi kó ṣàánú àwọn ọmọ ẹ̀ kó lè pé gbogbo ìkóló wa tó ti lọ pátápátá kó lè padà bọ̀ kó dájọ́ nítorí ọlọ́run ó láṣìlẹ̀ lọ́wọ́ èmi kọ́ ni mo ní kó fi ẹ́ sílẹ̀ mi lọ́wọ́ sínú pé ó fi ẹ́ sílẹ̀ àbí ṣó sọ fẹ́ pé mo threaten òun ní ẹ̀yìn at any point in time. kò sọ bẹ́ẹ̀. so kò kàn mí bí ó fi ẹ́ sílẹ̀ or not ok agreed òun fi ẹ́ sílẹ̀ ó ti lọ nǹkan tó pa yín pọ̀ nǹkan. bàbá pọ̀ kí ni ó pa wá pọ̀. Ah ayé tiẹ̀ ló wà kò lẹ́sẹ̀ lọ́rùn ó dẹjọ́ mo ń bẹ̀ ẹ́ ní ìjọ nítorí ọlọ́run. wo ọmọkùnrin ọ̀dọ̀ ẹni ṣúwà ọ̀dọ̀ ẹ náà lọ́bẹ̀ wà nǹkan tó bá wùn ẹ́ ni kò fọ̀bẹ ṣe ohun tó bá wùn ẹ́ ni kò fi ṣúdá lára ọ̀dọ̀ ẹni àtúnṣe yẹn wà so ìwọ ni kò ṣàtúnṣe ṣé mi lè lọ wẹ̀ ní tèmi. ẹ ẹ mo ń bọ̀ jẹ́ kí mi lọ wẹ̀ ṣùgbọ́n. má sùn ojú dè mí. Ah, ṣẹlẹ̀ látẹ̀kọ̀ ẹ̀dẹ̀ dáhùn kí ni mi ṣe kí ni ìnà kò yé mi mọ́. má disturb mi torí ngbà tí mo wà ní èjẹ mo ò ríyàn kankan tó wà assist mi o so assist rẹ má disturb mi mo ń ṣèkọ lórí fóònù. bọ ìgbà yẹn nìyẹn náà ẹ help mi mo máa submit ẹ ní school lọ́la. lọ ṣọ́ ara kí ni gbogbo yẹn má disturb mi mo ń ṣe nǹkan lọ́wọ́ o. ẹ mọ́mì èmi ń ṣe assignment lórí fóònù mi tí mo máa submit ní school lọ́nà ó dé yẹ kí sísá mi ti ṣe é náà. ṣé o wà ókè ṣá so nítorí pé òun ṣe assignment èmi ní kí n wọ kíchìn kí n dáná fún ẹ ṣé o mọ nǹkan tó ń sọ ṣá. so ọ̀rọ̀ oúnjẹ mi lẹ́yìn méjèèjì ń gbàgbé ẹni gbàgbà ọtí mo fún yín ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí oúnjẹ yẹn ò bá dé orí dáínì yẹn kí n tó pààrọ̀ aṣọ mi ẹ rí nǹkan tí màá fojú yín rí abẹ́ẹ̀ máa wà àwọn eléyìí anyways ṣé ìyá yín pè yín. Um, no ó yá ẹ̀rọ dáná fún mi jàre ẹ̀ rí wọn àwọn ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ọ̀lẹ àfàjò. dídé ó tiẹ̀ bàjẹ́ ó tiẹ̀ mọ̀ pé mi lẹ́gbọ́n ẹ̀. Mọ̀túmọ́lá pẹ̀rọ sọ́lá mi ọkọ mi káàárọ̀ ìyá mi ṣàlàáfíà ni ah, ah, ó mọ̀ ṣàárọ̀ ẹ̀yin mo jírí. Ah, ẹ̀yin náà ni mo ní ká wá rí bẹ́ẹ̀ ni tiwa ká yín mọ́ ṣọ́ọ̀bù. èmi náà ṣe ń dé mo ṣe ń pàtẹ ni ṣé ò ṣáà le. ó ti mà. ẹ ó ẹ wá jókòó báyìí ẹ máa bọ̀ báyìí mm, rọra o rọra ń bẹ̀ yẹn o máa bọ̀ eh, ojúmọ́ rẹ ló mọ́ mi o mo ráwọn ọmọ mi o <laughs> jọ̀wọ́ jókòó báyìí jókòó rọra rọra o rọra ṣé o sì. mọ́mì ọ̀rọ̀ lórí àwọn ọmọ yín náà ni o. Ah, kí ló ṣe wọ́n. kò sí nǹkan kan tó ṣe wọ́n wọ́n náwọn fẹ́ lọ sọ́dọ̀ ìyá àwọn kódà wọ́n ti ń dà mí láàmú ó tó ọjọ́ mẹ́ta ìgbà tó sú mi ni mo ló dá kó tó di pé máa take decision yẹn ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ grandma ká wá ah. sọ fún wọn. pẹ̀rọ̀sọ́lá ń gbọ́ ẹ fẹ́ lọ ọ̀dọ̀ ìyá yín lásìkò yìí ṣé ọ̀gẹ̀dẹ̀ ti wá wọ kòkóyè ó ti wá digi burúkú àbí. ṣé ẹ fẹ́ dáyà yín lẹ́bi. àmọ́ mi kò rí bẹ́ẹ̀ o. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àkànṣọ́ fún yín ni oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí ẹwà tìgbà tí pẹ̀rọ̀ ti ṣe tán ní school ó ti wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ kò ríṣẹ́ èmi kọ́kọ́ rò pé bóyá ọ̀lẹ ni àbó ń ṣèmẹ́lẹ̀ kò fẹ́ ṣiṣẹ́ èmi fún ara mi mo tún wá lo connection mi mo bá fi gẹ́ẹ̀tì iṣẹ́ àmọ́ irọ́ náà ni ìkan tiẹ̀ wá wà tó jọ mí ló jẹ́ pé mi ò rírú ẹ̀rí láyé mi bóyá kó fẹnu ara ẹ̀ sọ. grandma Cherry hmm. ibi tán ní ká lọ èmi àtọ̀rẹ́ mi tó jẹ́ pé mi gangan ni mo ní ọ̀rẹ́ mi jẹ́ ká lọ bóyá máa fún wa níṣẹ́ o. nígbà tá a bá débẹ̀ ọ̀rẹ́ mi nìkan náà fún níṣẹ́ ọ̀rẹ́ mi nìkan náà ń bá sọ̀rọ̀ wọn ò tiẹ̀ rí mi wọn ò bá mi sọ̀rọ̀ rárá wọn ò pé kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi gan ni pé ah, ah, kí ló ṣẹlẹ̀ gangan náà grandma ti sú mi o tó a fẹ́ máa lọ sọ́dọ̀ mọ́ mi ká lọ jókòó tí wọ́n lọ́rùn kan tó bá fẹ́ ṣẹlẹ̀ ni kó ṣẹlẹ̀ má ṣe pé wọ́n fi àwọn bo èèyàn lójú pé kán má ríyàn. Hmm. ó ti wá yé mi báyìí ọjà ó dà bẹ́ẹ̀ àsìkò tí mò ń dúró dè gan rè ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ fẹ́ lọ jà fẹ́ tọ̀ yín lọ́dọ̀ ìyá yín ó dà bẹ́ẹ̀ àsìkò yìí náà mo mọ̀ pé ó máa wáyé ó dá mi lójú pé ó máa wáyé yọ̀ǹda wọn jẹ́ kán lọ wọ́n ní tí ọmọ ọmọdé ò bá tẹ ikú dà kò ní pèrè ikú tó pa bàbá ẹ ọwọ́ yín ti wá tẹ ikú dà bá ẹ lọ bèrè ikú tó pa bàbá yín a ti gbìyànjú títí títí ah. èmi tí mo jẹ́ ìyẹ́ mo gbìyànjú títí kò dáhùn ọ̀rẹ́ ó gbìyànjú kò dáhùn ah. ó ṣà ń ṣagídí náà ni agídí inú yìí ni ah ó ti dà bẹ́ẹ̀ jẹ́ kó lọ fi wọ́n lẹ̀ jẹ́ kó máa lọ bẹ̀ jẹ́ kó lọ ah. jẹ́ kí wọ́n lọ ohun tí wọ́n bá bá bọ̀ bẹ̀ ẹ̀ máa jẹ́ máa gbọ́ jẹ́ kó lọ kò sí wàhálà kó lọ́jọ́ kó ti lọ́rùn kó fúnra rẹ̀ máa fojú ara ẹ̀ rí bójú báyìí ẹ̀ ṣe ń bàjẹ́ lójú ayé ẹ̀ pẹ̀lú ìbínú òṣì ìbínú rádaràda láti yẹ ọdún yìí tá a sọsọsọsọsọ tí o gbọ́ wo mo lọ́wọ́ sí o jẹ́ káwọn ọmọ yìí lọ jẹ́ kán lọ fi wọ́n lẹ̀. torí mi gbọ́dọ̀ dá decide lẹ́yìn yìí ah. mo gbọ́dọ̀ wà fi so yín létí. o ti dà bẹ́ẹ̀ ó ti dà bẹ́ẹ̀ yọ̀ǹda wọn jẹ́ kán lọ àwa àjọpọ̀ a máa fetí gbọ́n tó bá ń ṣẹlẹ̀ ńbẹ̀ ah, o ṣeun ṣe ẹ mo dúpẹ́ lọ́wọ́ lóhùn. mọ́mí kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn náà eh, kí ló ṣẹlẹ̀ èmi àtàbúrò mi àti tó ìdáláre fún yín náà ẹ kí ló lè ṣẹlẹ̀ báyìí ó ti sú èmi o ó ti sú mi. mọ́mí abẹ́tà kẹ́ dáríjì dádì o because ẹ wo bí sista mi ṣe ń rìn kiri láti ọdún tó ti ṣetán ní school wọn ò ríṣẹ́ wọ́n dẹ̀ ní nǹkan tẹ́ ń ṣe ló ń affect wa èmi náà dẹ̀ ní pẹ́ni ṣetán ní school sí ó máa ṣẹlẹ̀ sí èmi náà náà abẹ́tà kẹ́ dáríjì dádì o ah ó máa bẹ́tà o ẹ̀yin náà wà àtijọ́ tí mo ti ń wáṣẹ́ ní òríṣẹ́ màá rìn rìn rìn rìn rìn rìn bí ẹlẹ́mìí gbóná ní òríṣẹ́ kí ló ṣẹlẹ̀ ah. <laughs> ọmọdé ló ń ṣe yín àmọ́ síbẹ̀síbẹ̀ inú mi dùn láti rí yín lóòótọ́ etí tó ní ìdáláre fún mi ṣùgbọ́n gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ẹ̀kọ́ ń dá mi lẹ́bi nìyí èmi kọ́ ló yẹ kẹ́ máa dá lẹ́bi bàbá yín ló ṣàṣemáṣe gbogbo ẹ̀bi tẹ̀ ń kólẹ̀ yìí bàbá yín ló yẹ kẹ́ máa wá sí níwájú èmi kọ́ ni mo ṣẹ̀ bàbá yín ló ṣẹ̀. kí ni dáàdì ṣe fún yín gan-an tó le tó yìí láti jọjọ́ yìí the same tí ọ̀rọ̀ yìí náà lẹ́ ń sọ látọjọ́ tá a ti wà ní kékeré kí ló ṣẹlẹ̀ mọ́ mi. ìyẹn ẹ ti choose láti máa gbọ́ nǹkan tí àwọn ará ta ń sọ. So ilé nǹkan tèmi bá sọ àmọ́ ẹ̀jẹ̀ apààyàn ti sẹ́gbẹ̀ kan inú mi dùn láti rí yín ṣé ìyèsọ mi náà lẹ ti tó yìí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọkọ mi. mi i'm not happy inú mi ò dùn ah inú mi ò dùn inú èmi àtàbúrò mi ò dùn sí yín ah àbí tẹ́ bá ṣe nǹkan tá a fẹ́. mọ́mi ó bẹ́tà kẹ́ dáríjì dáàdì o because tẹ́ ẹ̀ bá dáríjì dáàdì èmi ò mi lè sọ sísá mi mi ò ní hesitate láti pariwo yín gbogbo àdúgbò yìí ipe àwọn ọmọ tẹ́ ẹ bínú yín ẹ fẹ́ bá yé wọn jẹ́. ọ̀dà mo ti gbọ́ mi. mọ́mi tẹ́ bá mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ẹ ti gbọ́ ẹ tẹ̀lé olórí ẹbí lọ sí di òòṣà láti lọ ṣàdúrà fún dáàdì. yes. bí ti bẹ́ẹ̀ yẹn kọ́. Jésù eh? tí ẹ bá ti ẹ̀rù tẹ́nibọ̀dì ẹ̀rù tẹ̀mí àtàbúrò mi ẹ jọ̀ọ́ ẹ gba gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ dáríjì dádì ẹ jọ̀ọ́ please ẹ jọ̀ọ́ torí ọlọ. tẹ́ bá ti ẹ̀rù ti dádì ẹ̀rù tèmi àti sìstá mi àti wípé mú mi tá bá sọ wípé ó máa pẹ́ tó bá lọ yá ń kọ́ àwa di ègún ìrandíran lórí àwọn àtàwọn ọmọ tá a bá bí omi ìjọ torí ọlọ. omi ìjọ torí ọlọ ẹgbẹ́ mú ọkàn tó lọ sílẹ̀ ẹ kò pariwo dádì dádì dádì rí dádì ló sùnlẹ̀ yìí dádì ti gbàgbọ́ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ dádì ti gbà kámú ẹjọ́ mọ́ mi ẹ gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ẹjọ́ torí ọlọ <laughs> ẹjọ́. má bínú sí mi kì í ṣe pé mo kàn fẹ́ dìdí máa gbọ́rọ̀ sí ìlẹ́nu. Ọmọláwà ó ṣe mí. Ah. Lọ́wọ́ ó tẹ̀lé mi wá síbí. Àjìjọ wa dá má jẹ̀mú níwájú bàbá. Àmọ́ làwa ó dà mí. Gbogbo ohun tí mo ní mi ò fẹ́. Òun ni làwa ò ṣe fún mi. ọpẹ́lọpẹ́ màmí mo fẹ́ káyè làwa ò bàjẹ́ ni mo fẹ́ kí làwa ò rí pépà kó pè lówó bó ṣe wù mí kó rí fún ẹni kí tiẹ̀ bàjẹ́ pátápátá àmọ́ nítorí ọpọ́n owó tí mo ṣe gbà láti wá súre fún làwọn tọmọ ni mo rò mọ ẹ mo fẹ́ fi ẹ́ kọ́ àwọn ọkùnrin mi lọ́gbọ́n ni àwọn ọkùnrin oníjẹkújẹ àwọn ọkùnrin tó ń dalẹ̀ nítorí owó ó wò mí ó dà mí àmọ́ ó láyà mi lé ni. Wait. Gbogbo ìkólọ ẹ̀ á padà. Rí bá ti ṣe wà rọ́dọ̀ gbégbá. Bó bá ṣe ń lù á máa dùn fún ẹ. O ní ṣàṣetì mọ́. Gbogbo ohun tó o bá fẹ́ ló máa rí. Àmín ọmọ ò ní kú mọ́ ẹ lọ́wọ́ ò ní báráyé fọwọ́ tì í a máa dà fún ẹ bẹ́ẹ̀ ló máa rí. Tákàtà máa ń ṣe àṣẹ bẹ́ẹ̀ o. Tákàtà máa ń ṣe bẹ́ẹ̀ o. Ibi olè ọlọ́rọ̀ mi olè ọlọ́rọ̀ mi ibi agbẹ́ fóun sí olè tó bá dánwò lọ́wọ́ olè yẹ tó bá dánwò olè olè yẹ tó bá dánwò olè yẹ tó bá jẹ́ olódodo olè yẹ ọlọ́rọ̀ mi ibi agbèfò sí olè yẹ. tẹ bá bẹ́ẹ̀ rán wí ẹ bẹ́ẹ̀ rán wí o tẹ bá bẹ́ẹ̀ lẹ́bi ẹ bá láre èébú àlọ́ ní táwọn tàbọ̀ níta náà ẹ̀ ọ̀rà náà. gbé fóun sí kò lè yẹ. tó bá jẹ́ èèyàn re ó lè yẹ tó bá jọmọ lúwàbí ó lè yẹ tó bá jó nínú re ó lè yẹ. bàbá ló jèso ọmọ lẹ́yìn kan màmá ló jèso ọmọ lẹ́yìn kan agbárí ẹ̀pọ̀n wú ẹ̀ ọ̀rá ayé lóde kò lè yẹ ọlọ́rọ̀ mi tó bá yẹ nǹkan ilé àjọ tó bá yẹ nǹkan oyè ajá tó bá yẹ nǹkan kò sóhun tí ò lè ṣe. ẹ má jẹ́ kó yẹ o. àdéhùn wa.